يزيد الحمد لله الحمد لله القائل في كتابه العزيز من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن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 ọtí ọjọ́ ẹ̀sán yóò ọlọ́run jẹ́ ní kí ìpàdé wa ní ẹ̀kọ́ pò máa ha bí ní ìwòsàn ní nàìjíríà pẹ̀lú àwọn ẹni rẹ̀ ọlọ́run ní kí a bá pàdé ní èlò ààrẹ látòrí àwọn ṣèkú wa tí wọ́n jẹ́ olùgbàlejò àgbà láàyè ìjọba ìṣàkóso ni yóò tún ọmọ ti ayọ̀ àbí ọmọ tó ayọ̀ ẹ́ ọmọ tó ní kí ni ó tó ní fárọ́wù ó tó ní tòmú àti gbogbo àwa tí a gbà wá lálejò ní àdúgbò yìí lónìí gbogbo apáta ni àti lọkùnrin wa lóbìnrin wa lọmọdé wa lágbà wa gbogbo aláṣí lápapọ̀ ní èyí ti ṣe ẹjọ́ kẹtàlá nínú oṣù rọmọdọ́ọ̀nù ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún méjì lé ní ogójì ìjọ èyí tàbí sallallahu alaihi wasallam ṣe. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ah, ẹ rí ọ̀rọ̀ sí afúnmi sọlé. Wọ́n ní ká wá sọ nípa al-wasā'ilu al-mufīdatu lil-ḥayāti as-sa'īdah ẹ̀rí àwọn àtẹ̀gùn jámù ní wàtáì lòye wá nínú kéwù ọwá ní kóra níńdúlà rẹ̀ ní wàtíìlà àwọn àtẹ̀gùn èyí tó ti kó lè wúlò lílẹ̀ àyàtì sàáyídà fún ìgbésí ayé oríire ìgbésí ayé tó látò nínú. a lè fi ta bá wọ àkọlé tí àwọn ṣéèkù wa kan gbé wáyé ó sì lọ ṣe déédé kíra ọ̀kan náà àwọn olùmọ̀ ṣéèkù Abdulrahman bin Nasir Sa'di yarhamullah ọlọ́pàá bá ní kẹ́ bàbá náà tóbi já pé gbogbo àwọn ẹni tí wọ́n máa ń sọ lórí tọ́pìkì tí àwọn kéèkù wá fún wa wọn tó bẹ́ẹ̀ kí wọ́n má bu omi ìmúmú nínú ohun tí àfáàwọ̀ àgbà tí wọ́n ti kọ́ tó ṣe dédé tọ́pìkì tí àwọn ṣéèkù wá fún wa yìí ṣùgbọ́n wọ́n kọ́ àwọn nǹkan kan síbẹ̀ ẹgbẹ́ ìjẹ́ ti sọ ìlànà táwọn àti wọ́n jọ wà yọ́ wá sọ nílànà tó ti dédé gbogbo àwọn ojú ti rí tó ṣe tó gbogbo èsì tí àwọn ṣèkò wa sí àwọn ọmọ tí wọ́n fẹ́ kí tọ́pìkì yìí bí insha Allahu ta'ala a máa rí nínú àwọn ìbánisọ̀rọ̀ mo tí wọ́n fẹ́ ká ṣe ìhásọ̀ rẹ̀ mẹ́rin ló jẹ́ kí wọ́n ṣe kó bí ọmọ nínú nínú tó bí àwọn ọmọ rẹpẹtẹ nínú àwọn ọmọ tó bí tó bẹ̀ kí n má ṣaláì mẹ́nu bàá òun náà ni àṣàáàdà kí ló ń pè ní àṣàáàdà oríire èdè lọ́gbàwà ni o ìwọ̀n tó ń pè lóríire òun náà ni alfara ìdùnnú ìdùnnú ìtújúká gbogbo ohun tó lè jẹ́ kí ẹ̀mí wà nínú báyìí ìdágágá ọ̀hún ló ń pè ní àṣàáyàdà a tún lè pe ṣàáyàdà ọlápẹ́dẹ̀ yorùbá ó jẹ́ nìkan lẹ́pọ̀ lọ́lọ́run ọ̀sẹ̀ fi sọ àlùfà áàdì kalẹ̀ nínú èdè yorùbá ọlọ́run ní òun sọ àlùfà áàdì kalẹ̀ bí lè dá ní àròbí yìí pẹ̀lú èdè lárúbá tó jẹ́ ẹlẹ́kùnrin rẹ̀ àlàyé àṣàáyàdà tó máa ń súnmọ́ tọ́mù ánàtò ilé ìpoló tọ́kàn balẹ̀ àti kéèyàn ṣiṣẹ́ lórí igbó ilẹ̀ ló ṣe máa máa balẹ̀ sábà ní ká fi awọ Islam wo kí ni wọ́n fẹ́ ní sàádà yóò máa jẹ́ ìfúra mọ̀sán tọpamọ́ tó ti fẹ́yẹ̀ gẹ́gẹ́ ní ọmọ àfúra rí pé òun nísinmi òun fọkàn balẹ̀ ṣùgbọ́n irú ìfọ̀kànbalẹ̀ mi yìí ó lè wá o tó bá yẹ kí àwọn Islam la fẹ́ fi wò òun ló fà ká fi fẹ́ mẹ́nu bá àtẹ̀gbó láti lo ìtẹ̀lé oríire ìfàyàbalẹ̀ yóò lè wá tá a bá fi àwọn Islam wò yóò wá nẹ̀sí jẹ̀tẹ̀ ìṣòro ìhì alùmọ́sẹ̀kì yóò jẹ́ àbájáde pé ẹni tó fẹ́ ní fọ̀kànbalẹ̀ yẹn orin ojú ọ̀nà tó dọ́gba. Ọ̀bá jẹ́ inú tó hàn ní nínú ọ̀nà tá a máa ń tọ̀ àbí ìtọpamọ́. Gbogbo àtàgbọ́ wa. Fájíkọ́ lọ yóò wá pé Islam ń gbà tí ó dé. Ó dé ní ohun tó pé pérépéré. Gbogbo òfin ẹ pé ètò gbígbé ayé pé ń bẹ̀. Islam tó wá ń ṣe wá ní gbogbo lórí àmàlì sọ́ọ̀rẹ̀ ha. Àwọn ọ̀sẹ́ rere tó ṣe pé bí ẹ bá ṣe àwọn iṣẹ́ dáadáa yìí ẹni ó ní sinmi inú yìí ó dùn yóò sì ṣokùnfà oríire fún yẹn gbogbo àtàgbà ẹ má jẹ́ àgbàdo pé Islam nígbà tí ó dé ó dé lílì ìfáàdì àìlànà láti wá sọ ẹ̀mí ni wọ́n fi ń pe àwọn kìnnìkan ní àlèkòlì yá tìlkàm àwọn ohun márùn-ún tó jẹ́ kò sí má ní Islam wá láti wá sọ ẹ̀bí nítorí àgbọ̀dọ̀ parẹ̀ èèyàn sì gbọ́dọ̀ parẹ̀ gbogbo ohun tí ọba fi sókun pàtẹ́ni máa fi bá agbọ́dọ̀ jìnà sí àríkò rere lélẹ́yìí tá sọ Islam wá láti wá sọ́lá káyè èèyàn gbọ́dọ̀ lọ́ọ́ lóun kẹ́kẹ́ lórí pé ajé kúrò yẹn dàrú ẹnì pé torí yẹn bá pín ọwà ní oríire náà nìyẹn islam wá láti wá sọ anẹ́sìl ọmọ nítorí ọmọ gbọ́dọ̀ dàpọ̀ lókè tètè náà léwọ̀ ẹ má ṣàgbèrè o níbi pé èèyàn méjì ọmọ alọ kílímù ọmọ kan pé àwọn làwọn ni bákan náà islam wá láti wá sọ ẹ̀sìn ọmọ ẹgbẹ́ gbogbo oríire dárí ọ bẹ̀rẹ̀ nínú ẹ̀sìn ó ti parí sínú ẹ̀sìn lóbi á gbé èèyàn kẹgbẹ́ lọ wo olùgbọ́dọ̀ ti chéńjì ẹ̀sìn kí wọ́n ti lò fi ẹ̀sìn wọn níwò ní rẹ̀ bẹ́ẹ̀ ni ní Islam tó wá sọ dúkìá ẹ̀rí dúkìá inú kẹta àti ráyé ṣe ni èyí káyé yẹn bá dùn èyí ó lè gbádùn láti fi fi lọ́wọ́ lórí jáde pé gbogbo ohun tí Islam mú wáyé tá a bá ti sọ yẹ́nyẹ́ oríire ní ọ̀jẹ̀ fún wa ẹ̀rí ọwọ́ aṣọ dúkìá ẹgbẹ́ àgbọ̀dọ̀ jí owó ara wa àgbọ̀dọ̀ jàǹbá ara wa àgbọ̀dọ̀ jẹ́ rìbá owó bọ̀nu àgbọ̀dọ̀ gbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. pé kí ó bá wọn fẹ́ dáka yìí nínú àwa abẹ́lẹ̀ sàáàdà nínú àwọn irinṣẹ́ tá a gbọ́dọ̀ ní sí ìyẹ̀mí sóríire. táwọn yọ lọ́jọ́ wáyé ṣe fẹ́ rí ìsìláàmù. tábàbẹ́ sọ nípa oríire ojú méjì ní àfẹ́nu méjèèjì lọ fẹ́ máa bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ fi sọ yí pé wọ́lá tó àrọ sàádà tàjámọ̀ àmàlẹ̀. wọ́lá tó àrọ sàádà tàjámọ̀ àmàlẹ̀. wọ́lá kì nà تقيه والسعيد ولكن لا تقيه والسعيد أفعل ولست أرى سعادة جمع مالك èmi ò rí sí kọjá ní pé ká kó dúkìá jọ láìsọ pé èèyàn torí torí ta bá ń sọ nípa oríire ẹnìkan ní sí kan bá lọ pé lágbájá wọn fún ní kọkọrọ ọdún náà ní àwọn oríire o wọn bá ní wọn ti kọ odidi ilé ńlá kan tó máa fẹ́ nìkan ní kọkọ rẹ̀ wọn sọ pé Bébí ní máa ń sọ fẹ́ ní wọ́n bá mi jẹ ìmọ́ọ̀mù báyá wọn ní ọmọ àti ìjúmọ̀ ní àjọ mi jẹ mọ́ òun fi gẹ̀gẹ́ àà. Hádà tẹ̀kìlì ìfúnlẹ̀ ìsẹ̀lẹ̀ ìdẹ̀sẹ̀lẹ̀. Alábọ́run ní bá kìí ṣe ìgbéyìí fún àbígbọ́ lásù láwọn ẹ̀kú oríire òní o. Àwọn oríire lọ́wà ṣùgbọ́n kì í tó gẹ́gẹ́ nípa àpín rẹ̀ lábàgbọ́gbọ́ wọn lọ́sù àárọ̀ sàádàgàjà mọ́ àmàrí èmi ò rí sí pé ká kó dúkìá jọ ní ìrí sí fóun lórí rẹ̀. wàlá kí náà tàbí ìhùwà ẹ wàlá kí ní tẹ àbí àbí bàbá bá ń bẹ̀rù ọlọ́run ọba wà sàáyé dùn lórí pé sí ọlọ́run ọ̀hún ní ṣe. Iná sàájáta àmọ̀rán lẹ́ẹ̀ẹ́sá yóò lè rí fún wa. Ọ̀rọ̀ ìpínlẹ̀ kẹ́ẹ̀ẹ́sẹ̀ ọ̀rọ̀ kan ní àlele bàbá. Àjọ sàádà sí ìlà ìrìnmọ̀ sáàìlì. Àjọ sàádà sí ìlà ìrìnmọ̀ sáàìlì. Àwọn bí ó sórí rẹ̀ ọ́ láwọn àtẹ̀gùn kan àbáwọn kẹkẹ tí wọn gbára lé lọ́wọ́ àbíkòrí ló fi dájú pé àtẹ̀kí ẹni tí ń bẹ̀rù ọlọ́run gẹ̀gẹ́ ni sàáyè ẹni pé sí ọlọ́run ló ń ṣe má ṣe ọlọ́run ó pa á sí ẹ̀hán ó wà sàáyè òun gẹ́gẹ́ ló lórí rẹ̀ ọlọ́run kò dùn wá sínú wọn. ẹ wá rí oríire tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ ọkàn balẹ̀ kéèyàn rí dùnú ìbànújẹ́ má sí wíwá ìmọ̀kùnlá wọlé tó lè àhà gbogbo èèyàn ní fẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ náà sì ni àlìhàyàtù tọ́jìbà fi wáyé ẹ̀mí tó dùn bẹ́ẹ̀ ni dùnú bí pé lóbi jáde pé fẹ́yàn ọba fi rí oríire ó ní àwọn okùnfà kan tó jẹ́ àtúbáàbò dìírí ìyàtọ̀ okùnfà tó ti pẹ́ sí ló gbé wá tíyẹn fi dolórí rẹ̀. àwọn okùnfà kan náà dẹ̀ ń bẹ lórí pé àdámọ́ nìyẹn àwọn kan dẹ̀ ń bẹ lórí pé iṣẹ́ láàṣẹ ká lórí gbogbo àtàgbọ́ wa gbogbo àwọn okùnfà tá a kà á lẹ̀ rẹpẹtẹ yìí ọ̀sẹ́ ni tí ẹ̀ka máa dúpẹ́ tá a bá ti rí kọ́lọ́hùn tó sínú Islam ẹ̀ka máa dúpẹ́ lórí ẹ̀ ṣùgbọ́n tó bẹ ìyàtọ̀ rí lẹ́gbẹ̀ẹ́ yóò rí bí ó padà bọ́ lẹ́gbẹ̀ẹ́ mi èyí tó wá tóbi jù nínú okùnfà lẹ́yìn àgbèrè oríire ètò tóbi ń bẹ púpọ̀ jù ó sì jẹ́ pínlẹ̀ rẹ̀ ọ̀hún ni àdìdì ìmọ̀ wà láwọn olùsọ̀ọ̀lẹ̀ ìnígbàgbọ́ àti iṣẹ́ dáadáa okùnfà tó tóbi jù léyìn ẹbí sórí rẹ nìyẹn sábà ń sọ nípa àgbàgbà ohun tó fẹ́ jù ní o òun ló máa ń gbà sí Jibril alayhi salam sọ́nà ọba nẹ́bí sallallahu alayhi wa sallam sọ́sọ̀ fún pé omi nírò àlè ìmán nípa tí ní jẹ́ gbàgbọ́ ìrúkà nẹ́bí fi dá lóhùn jọ yẹn òun náà ní àríkánù ìmán àti tàtà àmọ̀ yẹn orí tó mọ́ ọdún mẹ́fẹ̀ẹ̀fà wọ́n sọ fún pé àgbo mi nà bí láàyè ó nígbàgbọ́ sọ́lọ́run tábàbẹ́ yẹn ju ìnígbàgbọ́ sọ́lọ́run ẹ̀hún tó tẹ́jú kéèyàn nígbàgbọ́ bí ọlọ́run ọba ti bẹ̀ ní ẹlòmí ọ̀gbà fọlọ́run o kéèyàn ẹ̀dẹ̀ tún gbà yí pé ọlọ́run yẹn aṣẹ̀dá ni òun lọ́dá ohun gbogbo ó dẹ̀ ní kápá lórí òun ní pèsè mẹ́ta òun ní darí àlámọ̀rí ẹ̀dá òun ló ní àwọn orúkọ tó ga òun ló sì ní àwọn ìròyìn tó ga òun náà ló sì fi lẹ́tọ̀ọ́ sí ẹ̀rí lórí ìnígbàgbọ́ tọ́lọ́run nínú gẹ́gẹ́ sórí ire nìyẹn ọmọ pọ̀ ọ̀rọ̀ yìí nígbàgbọ́ tọ́lọ́run nìkan nìyẹn o ká pẹ̀lú iṣẹ́ tí ọlọ́run wa subhanahu wa ta'ala tó gbé púpọ̀ ọ̀sán. a rí pé tẹ́lẹ̀ bá ti tó mú yà á ah, ìyẹn mà lórí ibi ti gbà ìyẹn nígbàgbọ́ ìmọ̀ràn ẹ̀ka kan ẹ̀wò yẹn rẹ̀ pé ọ̀kan bẹ lọ́wọ́ ọ̀sùn tó ọba ṣe rere akọ ìkan wà lọ́wọ́ òsì tó ọba sódì kejì akọ. kéèyàn tún gbà pé wà nínú àlẹ́ ìkùnlá hàn nílé àwọn olùkọ́ bá wà fún yín náà màlàíkà wọ́n jẹ́ alágbọ̀nlé mọ̀kẹ́mọ̀kẹ́ yá ìyàmú ìyàmọ́sẹ̀ wọ́n sì máa mọ ohun bẹ́ẹ̀ sí ẹni pé yọ máa sọ wá o asọ̀rọ̀ sọ asọ̀ ogun òṣè díẹ̀ orí rẹ̀ kan bẹ tó tó yìí èèyàn tó àgbà yìí pé àdédé yẹn bí oṣù kò láyé kọ̀ọ̀kan o ìyẹn tún wọ sàárẹ̀ àwọn méjì kan pẹ́ tó tó wọ́n tún wá sí ìbéèrè nínú àwọn mọ̀lájíkà ìta la ṣẹ̀dá rẹ̀ ilẹ̀ ìsìn ẹ̀ta la mẹ́bì rẹ̀ bá a ti mú pé béèrè yẹn rọrùn tó ọmọ àrọrùn fẹ́ni tí ọba nígbàgbọ́ kó tó kò láyé mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà ó dàbí ìyẹn jẹ́ pòfẹ́sọ̀ tóun náà bá dúró níwájú ibi tí wọ́n ti máa ń ṣèbéèrè tí wọ́n wá gbé ọmọ tóun náà parí ìwé mẹ́wàá pé kọ́ sọ̀béèrè yóò fi mí tọ́lá àwọn múngàrò àti nàìjíríù yẹn ṣe títí wọ́n wọ̀ èèyàn bá wẹ̀ sábà tẹ́lẹ̀ tí ìbá ṣe ni ọba nígbàgbọ́ tààrà tòótọ́ ní orí kẹrẹ̀dá aṣòro

ìbínú ti bínú tí ó fi ju àwọn ọ̀dá rẹ̀ síbẹ̀ àwọn onírètí àwọn ọ̀dá nìyẹn ẹ̀rí sírù gbàgbọ́ yìí bá ti kú fún yẹn ẹ̀rí pé yẹn ọkọ̀ ọ̀sùn sí èèyàn ìnígbàgbọ́ ìṣẹ́rọ̀ ọlọ́run ẹ̀rí pé lábẹ́ ìṣẹ́rọ̀ ọlọ́run tó lè kó kó gba àwọn tẹ́lá tó ti lọ tẹ́lẹ̀ sínú òun náà lọ sọ àná alákùnrin òṣìṣẹ́ yẹn gbá agbọ́ kìí ṣe gbígbàgbọ́ lásán ẹ̀rí pàtẹ́bì sọlá àlọ́sọlá ọlọ́fẹ́jọ́ àwọn èèyàn kan sún ọba lẹ́dàá وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا اختيار الضغي لأسدا إن قومي لدجع موجودي اتخذوا هذا القرآن مهجورا wọ́n máa mú àlùkùrán ní ìlú lójí ara wọn wọ́n yẹ lójí bóò ni wọ́n tí yẹ lójí wọn ọ̀pọ̀ ọmọ ìrìnà ìwọ̀n ọmọ sí kéèkùrán tọ́jọ́

wọn kọ́ dájọ́ rẹ̀ wọn ò lo ìlànà tó wà mẹ́. obìnrin ṣe lábẹ́ ẹ̀ nígbàgbọ́ sí tíra tó o bá ti gba koran gba gbogbo tíra tó ti lọ náà ló ti gbàgbọ́ yẹn. ìfẹ́ kárí mọ mọ̀nàdàmú nílí láìlá Àwọn akúlọ̀ bá ní ilé òlú ni wá ní kí wá sí. A máa rọ ìyàlùmọ̀ àrùn fún yìí nìyẹn. Kò sí mọ̀ sí òsínà lùkọ̀ọ̀tà. Ọlọ́dọ̀ àtẹ̀dá wa ló ti wá paríparí ọgbọ́n paríparí ìmọ̀ paríparí òye pátá lọ́wọ́ àtàlùkọ̀ náà. tó nípa bẹ́ẹ̀ lábẹ́ nígbàgbọ́ wọn ni nígbàgbọ́ táwọn òṣìṣẹ́. táwọn bá ti gbà nínú àwọn Muhammad ìgbà ọ̀lọ́lá àtàlà gbogbo òṣìṣẹ́ ló ti nígbàgbọ́ lọ́rọ̀ náà ló mú wa ní òǹpa wọn. a gba gbogbo àwọn òṣìṣẹ́ yòókù àtàwọn sílà tó ti lọ́gbọ́n a gba àgbọ́ ní túmùlẹ̀sẹ̀ lápòjọpọ̀. ṣùgbọ́n ìnígbàgbọ́ sí àlùkò náà àtànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam àgbà àwọn ẹgbọ́ tẹ̀sílẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tó wà ń bẹ́ agbọ́dọ̀gbà ẹni kékeré ìbàdìwà lábẹ́ nígbàgbọ́ kàndẹ́rì ẹmọ fún mẹ́rin kan fẹ́ tó ti gbogbo bẹ̀ ọ̀hún náà ní ká sọ̀rọ̀ ìyáni kan sì dínkù hù bí ma àṣà kéèyàn gbà nẹ́bì lódodo níbi ogun òru tó bá mú wá láì ní

àgbà nẹ́bì lódodo níbi ohun tó múrò rẹ̀ wá ọba àjájú pé ohun tó ti ṣẹlẹ̀ káà nẹ́bì tẹ̀ tó dáyé yẹ́yẹ́ ọba àjájú pé ohun tó tún máa ṣẹlẹ̀ títí táyé òfin ní jáyé mọ́ àgbà fún òtọ́lá nẹ́bì sọ ọlá àlè ọ̀tọ́lá lábẹ́ ìdígbàgbọ́ tó ti tẹ́lẹ̀ lẹ́sìn sáyé nẹ́nẹ́ rẹ̀ yẹn nínú nǹkan tó lè fàdúnú fún yẹn nìyẹn tí yẹn fi lè sórí ire ẹ̀rí bákan náà lẹ́yìn tá a bá gbà lódodo bẹ́ẹ̀ á máa tẹ̀lé ànẹ́bì mi ò tọ́ bá pàṣẹ rẹ̀ sallallahu alaihi wasallam. Òun tó bá sì ní ká sí wọ́n bẹ̀ á pàtì. Ìkẹrin bẹ̀ ni pé Allah yóò ìbàdà Allah illa bí mọ̀ ṣàwà. A kò gbọ́dọ̀ sí ọlọ́run àyàfi pẹ̀lú ohun tá ìnẹ́bí bá ti lò sallallahu alaihi wasallam. Làbìsọ̀ wípé nígbàgbọ́ tá ìnẹ́bí sallallahu alaihi wasallam á jẹ́ tàfihàn lẹ́kùnrẹ́rẹ́ èèyàn yìí èèyàn oníyàn kankan ní pọ̀sì nínú súnà nẹ́bí sọ́lá àlùsálà ẹ̀gá ẹ̀mí òní lè tẹ̀lé dì máa fọwọ́ mú ni Abẹ́ nígbàgbọ́ náà láti wá. Bàbá àtàkùn rọ̀sù ìfàkùnrù wà máa náà kò máa sí àwọn. Eré àwọn èèyàn mọ́ lọ́dún ti bá lábàlá báyìí. Ẹ̀rí. Ibi ọjọ́ kí ó ti jẹ́jọ́ kan tí wọ́n sọ pé wá sọ fún òṣèṣe. Ọ̀pọ̀ èèyàn ọmọ péjọ́ bẹ̀ẹ̀ bẹ̀. Lọ́bí wọ́n tún wá nígbàgbọ́ sí kádàrá wọ́n á ń tún mí nàbí kọ́dà ọgbà kádàrá gan àyẹ̀mọ́ kọ́yìrì yìí wọ̀ṣẹ́ rẹ̀ ní ó lóore ní àbókúrú inú ìgbélẹ̀ Yorùbá àtàfẹ́gbò eléyàn ẹ̀rí tẹ́nìkẹ́bá lówó ní ìsìn ọgbà ọ̀sẹ̀ǹtì tẹ́nìkẹ́bá sì kú ní ìsìn ọgbà kílọ́pá àbí ẹ̀fá ń táwọn Yorùbá sábà máa ń wí nìyẹn bẹ́ẹ̀ dị ni ìgbà kádàrá gbọ́n lóore ní ó burú ni nǹkan tó gbọ́dọ̀ wà nínú ìgbàgbọ́ wa. nínú nǹkan tó yẹ ire èyí tó tóbi ń bẹ̀ jù tó ti fóun gan ẹni pinlẹ̀ ó wà ní ìmọ̀n ìnígbàgbọ́. wọ̀lẹ̀ amọ́lù sọ́ọ̀lẹ̀ àti dáadáa. pẹ̀lú ẹ bá náà lọ rẹ tẹ́tẹ́ bá sọ pé ìnàlẹ́dínà ìrẹ́lájọ́ àwọn tó ń nígbàgbọ́ àlàyé ìgbàgbọ́ lásán fún wa yẹn wà á nílò sọ̀rọ̀lẹ̀ ha tọ́nà ìṣiṣẹ́ dáadáa ló fi já sí pé ímọ́ọ̀lì kìí ṣe ń dá ní lẹ́mí lásán o lọ́dọ̀ àwọn àfáà súnlẹ̀ wọ́n ní o ti jẹ́ ìmọ̀ òun náà ni àìsè kọ́ọ̀dún bíi ìjànà àti ọkàn tó wá látẹ̀mí òun ń pè ní ìmọ̀ wọ̀kọ́wùlù bíi lìsáàtì ọdẹ̀ tó jẹ́ ohun tá ń sọ lẹ́nu jáde àwọn ọmọ ń bẹ lẹ́nu mi kẹwí lásán ni wàá wí já gbọ́ káfímọ́ta ni wọ́n ṣe sí mùsùlùmí ní àríkáfìrí iman wà ámàlùm bí àrùn ìfisí pẹ̀lú oríkè yẹ̀sí ìlú bí tọ́ àti yọ́ máa lé sí pẹ̀lú tẹ̀lé tọ́lọ́run ọ̀yẹ́ kùsùn bí màá sí à yóò tẹ̀sí máa dínkù pẹ̀lú yàpá iman ìbáyìí ìṣẹ́ máa ń wà fẹ́ ẹ̀rí okùnfà tó tóbi jù léèyàn rí sórí ilé òun àìdí náà ìlígbàgbọ́ àti ìṣiṣẹ́ dáadáa ọlọ́run ọba subhanahu wa ta'ala ní sọ́rọ̀tún náhàì àyà 97 ọlọ́run jẹ́ kí lè yí wa nígbé lóhun tẹ́yẹ lè rí sórí ilé okùnfà àkọ́kọ́ láàkọ́ mẹ́nubà ọba dẹ́dà ní mọ̀nà àmìlà sọ́ọ̀lẹ̀ àmì zákàrí ọ̀hún tá wà ń wà mọ́ mi wà lánàá hajjiyà nàrú ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون من يعمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون Ọlọ́run ni ẹni yóò tọ́ bá Min Zakarin, àwọn ọmọ ọ̀yà pọ̀lẹ̀ tó ti dáadáa yẹn, àbọ́dẹ̀ jábọ̀. Wọ́n ló wá mọ́ mẹ́lọ. Ṣárùkù nìyẹn. Ó fi yé wa wípé tẹ́niyàn bá ní ìmáàn, ó wùlẹ̀ sí dáadáa ní òun bóyá ẹni tó ń sáfẹ́ ni wọ́n á ní kírísítẹ̀ ni torí asáfẹ́ ni tó máa ń lọ pàtẹ́ ọdún oṣù ìjọ́sí. ọwọ́ ní ọ̀dà pẹ́lá náà ní ìyá náà mú. ọwọ́ ní ṣèkà kàmùsìdì ìṣẹ́dàkù ẹgbẹ́ mọ àwọn èèyàn tí wọ́n gbà rẹ̀ ládùúgbò sáyé òbíbà ṣéèkù níbẹ̀ láàrin ìyọgọ́rùn-ún méjì. ọba ló wọn kọ gbogbo wọn fún sinmi àti sàárì káàrí òbí tán ẹ̀rí pé dáadáa ni ṣùgbọ́n kò ní gba dáadáa ọlọ́run ò ní gba ẹlẹ́sàn rẹ̀ nítorí náà ìyá mọ̀ èmi dé dáadáa rẹ̀ tún lè pọ̀ sí láyé ló fi já sí pé májẹ̀mú ni pípé ẹni yóò tó bá ṣe rere ìṣọkùnrin ni ìṣobìnrin ni ẹ ẹ ọwọ́ abẹ́wẹ́wà wúwa mọ́tò mi ọdẹ nígbàgbọ́ ni ooo tó bá jó nígbàgbọ́ òdodo ọ̀lànà àyíyá náà kú. Ṣáyá àtàkà yìí. Ìfẹ́ ni bẹ́ẹ̀, a ní kó lo ìṣẹ̀mí tó dùn. Wàlànà ìzìyà náà ajẹ́rọ̀hún bí a sàlì máa dáadọ́ yà máa lú. Láti sọ wípé àyà ta fúwà ìfòun gan ni ó mọ ìbáàmù. Òun nìyá tọ́pìkì gẹ́gẹ́ tí wọ́n fẹ́ ká gbọ́rọ̀ wa lé lórí bẹ̀gẹ̀ láti mú wọn tó ń pè ní àsàádà. Àwọn afọ́nítọ̀ sí wá bẹ̀rẹ̀ sí ní túmọ̀ àyátà sọ yí bàtán afọ́wà ibùn àbáṣí rọ́dí aláwọ̀tàlá àdìhúmọ̀ àbúrò hàzì ìlúmọ̀. Wọ́n ní àyátà sọ yí bàtán kí ni rẹ̀? Òun náà ni àrùrísìkò ìhàlálù tọ́jú. Àrísìkì tọ́jẹ́tọ̀ aláyọ̀ oríire ni kéèyàn rí ibi ẹ̀tọ́ jẹ́ ọ ọlọ́ọ̀dì lórí jáde bá wà nínú àdúrà tó yẹ kí mùsùlùmí máa ṣe kí Allahumma qini bi halalika an haramik ọlọ́run ò dákun máa tóbi pẹ̀lẹ́tọ̀ rẹ̀ kí má níjì ìwọ rẹ̀. alọ́jà àbá mi wà ń lọ ṣiṣẹ́ báńkì báńkì bò láti ràdí ìṣèlú bá nkẹ́kẹ́ bẹ́ẹ̀ bá jókòó sí báńkì ìṣèlú bá lẹ́yìn tó ti ṣe ọlọ́run sọ láàrín sálágbọ ẹgbẹ́ ìpín máa máa já ẹni tí ń jẹ rìbá àtẹni tí ń fún yẹn jẹ atakọ̀wé rẹ̀ àtàwọn ẹlẹ́rìí ibẹ̀ ẹjọ́ rẹ̀ ẹjọ́ máa wo fèèrè fún yẹn ṣe eh, ṣe nọ́mbà yìí ni nọ́mbà tẹ́ máa tẹ̀ sí ọ̀sẹ̀ gbọ́ àtàgbálẹ̀ ẹ̀bẹ̀ torí nù rìbá náà ó ti sanwó fún ọ aláìkè sọ̀nà ẹ̀tọ́ bí ẹnìkan ti ń sunkún lórí rédíò lánàá wọn nínú buhari ṣe tó dùn ún jù àti wọn bá tún kálukú náà ní wọn máa ọlọ́dọ̀ bá wọn máa ta kúlù mọ́ kúlù bò ó kúlù dá tẹ́lẹ̀ tọ́lá yìí pé ọ̀gá tí buhari ṣe nìyẹn tọ́lá yìí pé ká má ta mọ́ kọ̀ dá ọ torí aráàmù ni àlìkìmọ́rù òun náà ń pè ní àlìmẹ́sù tẹ́tẹ́ bàbá ìjẹ̀wò Fáyọ́gà, ibi tí jẹ wá wà ní ẹni bí kíbi ní rẹ̀ wà ó. Ọ́n tọ̀ wọ́n jẹ sórí ire. tọ́lẹ́ tó ń kó odidi bí ẹ gbogbo owó tó gbà tó kó wá bí hundred thousand lápẹẹrẹ àwọn àtọ́ pé jẹ́ nǹkan kan mọ́ bí ṣe máa ń wáyé bò àbí lọ́pọ̀lọpọ̀ gbà téèyàn ṣàdúrà fún àìgbàdúrà lọ́dọ̀ ẹlòmíì à ń bọ̀ wá bẹ́ẹ̀ ní àwọn okùnfà téèyàn bí lórí ire tó làwọn afáàbí sọ wípé yóò tó ṣe rere dẹ́dàá wí ìsọkùnrin ni ìsọbìnrin ni tó tún wá nígbàgbọ́ ọlọ́run sì àyíyá àyá àtàkùtọ̀ yìí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ mú lo ìtẹ̀mí tó tóun aláàfáà àtúrà ìfúnà àbáàsì tún máa kọ́kọ́ wọ́n ní òfin jẹ́ àyá òun ni àrísìkì aláàrí àrísìkì ẹ̀tọ́ ìjẹ́ ẹ̀mú tó jẹ́tọ̀ ẹ̀rí àtọ́jì tó kú mọ́ ẹ̀mọ̀ bọ́lá ọba jẹ́ orúkọ inna Allaha tayyibun la yaqbalu illa tayyiba. ọlọ́run ọba ọba tó mọ́ ni kò dẹ̀ nígbà kẹ̀kẹ́ lọ́wọ́ èèyàn àbí tó mọ́. inú ìtumọ̀ tí wọ́n tún fún àyáká tó yí bà Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu wọ́n ni àlùfọ́nà ayọ̀ ọ̀sán ayọ̀ ọ̀sán bàbá ẹ̀ tí ó dá lè wíwé rà èyí ojú ebi ò ti pààyàn ebi bí wọn á sọ rẹ̀ lẹ́nu ìyẹ́fẹ́rẹ́ ọlá ìṣẹ́bí tó dùn gbà rẹ̀ ebi báwọn èèyàn máa sí rí ẹ̀dá tẹ́ńtì tẹ́ńtì àbáyọ àmọ́ tẹ́ńtì ń gbádùn báyà àmọ́ ọlọ́ọ̀hìn dáadáa ni. àfọwọ́ àtúnlẹ̀ fún abáṣọ ọjọ́ ọlọ́ọ̀sán àdìgbò mọ̀ wọ́n tún padà wá àyà dáńtọ́ yìí bà wọ́n túmọ̀ rẹ̀ sí àtàdà wọ́n ní oríire ni kẹ́ yóò bá ṣiṣẹ́ dáadáa ìsọkùnrin ni ìṣó obìnrin ní tó sì nígbàgbọ́ ọ̀lànà àyíyáná o ayáta wọ́n ní áàpù ní tẹ̀lé tó gbòlò ọlọ́run náà lórí ire arínú àfáwàtọ̀ hàn alẹ́gbẹ̀rẹ̀ ọmọdúnlá ọlọ́run náà ní àríṣìkí ẹ̀tọ́ àti ìjọsìn àdékìyàn ní àríṣìkí òtún bí ìkó ẹlòmí ìríjì orí mu òsìmọ́láhùn dúpẹ́ fún ìṣẹ̀mí tó tó nìyẹn a ń sì kí ẹ̀tọ́ ní jẹ́ o ó tó wá lè sí lọ́wọ́n ọba láyé ń bíbà ìtumọ̀ bí àfá ni a lè tún àyátá pọ́ yí bà sí ìyá fáwọn ọ̀tọ̀ háì a lè tún sí àlàámọ́lù fi sọ àrà ìṣiṣẹ́ láti máa fi tẹ̀lé tọ́lọ́run kárẹ̀ yóò ti yàtọ̀ paríparí rẹ̀ àfáwọn ọ̀tọ̀ dáadáa àwọn ni ẹ̀ hmm, kọ̀sẹ́ni sísẹ̀mí kankan lè dùn fún ìlà àbẹ̀tẹ̀. Àṣéwo tí ọba dẹ́dà ń sọ fẹ́ ni ẹni gbá yọ́ra lè jẹ́nẹ̀wọ̀ ló ti ṣàlàyé bá sẹ́lẹ̀ tẹ́jú sí wọ́n sí lọ. Ọlọ́run tó wà ládẹ́ sí sí yá nà ó. Àjẹ́rọ̀ òun fi áhàtà ní máa dànù yá máa Bí kí a máa tẹ́wọ́n lẹ́sẹ̀ káàtù méjèèjì láàáfi rọ́jẹ́ lọ. Wọ́n tàn wọ́n sórí rẹ̀ ayé pẹ̀lọ́kàn rẹ̀ ọ balẹ̀. Ó lẹ́yìn tó nígbàgbọ́. Ọkàn rẹ̀ ọ balẹ̀. Bẹ́ẹ̀ pẹ́ nìyẹn, ìgbàgbọ́ ẹ̀ ló mú bà dádáwó kan táwọn èèyàn tó fẹ́ kó mù sí bá ní ìbàjẹ́. Ah! Àwọn èèyàn kó ìrọ̀ ọmọ rẹ̀ bó ti di ọmọ ti kú. Yọ̀bà fẹ́rẹ̀ ìbàjẹ́ gẹ́gẹ́ tí wọ́n pa sí wọ́n gbà tí ìmánì bá ti wà tó lè ṣe sùúrù lórí ẹ̀ ẹ̀rì tó sórí rẹ̀ ìsinmi ọwà fún ìdùnnú ọwà fún kò ní ní públẹ́mù nínú àwọn okùnfà tó yẹ fi sórí rẹ̀ ká tó lọ ilé ìtàǹbá lọ yìí òun ló fà ó wà nù ẹgbàá kan tí imam muslim gbé jáde nínú jẹ́ àwọn tọ́lá torí mú mi nínú ìdíńdá ápọ̀ọ̀gùn tó lọ́wọ́ káyọ̀ gbogbo ọ̀rọ̀ rẹ̀ ẹgbẹ́ kí ni náà máa sí lè padà ẹrú nílùú bàbá mi tó ti kú láti bí ọdún ni wọ́n máa sunkún rẹ̀ jì sí wọ́n àbí ti lọ sí pẹ́ wọ́n padà àbábúrò mi gẹ́lọ́wọ́ mi la ní máa sunkún rẹ̀ láti di ogún ọdún sẹ́yìn ìyẹn pé kó jí bí igbó rí èyàn ti dàrú náà ni torí bànújẹ́ tí èyàn bànújẹ́ fún yẹn kò nítumọ̀ òun la nẹ́bí sọ láàfàlà láti lọ wípé gbogbo oríire àtòkùnkọ́ oríire ìkọ̀sẹ́ni tó lè pé sọ́dọ̀ rẹ̀ ju nígbàgbọ́ òdodo lọ èèmọ̀ lọ́rọ̀ nígbàgbọ́ òdodo torí gbogbo àlámọ̀ rí rẹ̀ rere ẹ̀rí tí dáadáa bá kàn sí ìdùnnú bá kàn ọ̀ṣẹ́ ti àṣọ pẹ̀lú ọ̀ká ní kẹ́rọ̀lá ọgbà pé mo tó lórí fóònù nìyẹn tọ́lá àdìgbòdì kejì náà kẹ́kọ̀ọ́ ọ̀sọ́lá láti ọmọ bá ní àti sùúrù ọ̀ká ní kẹ́rọ̀lá ọgbà pé mo tó lórí fóònù ọ̀wá sẹ́ńtì sẹ́ńtì rẹ̀ lè rí báyìí lórí gbàgbé òdòdó wa láti sọ yí pé ọ̀rọ̀ ìmọ̀ àtijọ́ dáadáa ìtòun gbogbo ohun yóò dáwà máa wúra àmọ́ lórí ẹ̀ òun lè yẹ bí torí lè yẹ bí lò tẹ̀mí tọ́kì èèyàn balẹ̀ bí òní sí wàhálà nínú àwọn okùnfà tí máa ń gbé bàbújẹ́ kúrò àti kọba olé òun ni àjẹ́ ìsáàlù ilẹ̀ ìpàdé bìlkọ́wìlì wà ìpàdé wà àdúwà ìmàrú kéèyàn máa ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lọ́rọ̀ àti ṣe ìwọ ní ọ̀fẹ́ kí wọ́n sàbúrú sí ọ bóòlù oúnjẹ wa máa sàbúrú sí wọn ẹni tí ó ẹ̀kọ́ sáńdẹ́ sọlá sọlá tó fi kọ́ ọ̀kan náà wọn sàhábà ọsọ fún pé àtìbíyí èyí àtàlì hasanà sẹ́mọ̀rù ha wà kọ́ọ̀lì ti nẹ́ẹ̀bá ìtẹ̀kìlá àbẹ̀rẹ̀ ọlọ́run àìsùnmọ̀ fún síbi yóò dole wa wà á ti bẹ̀rẹ̀ ìtẹ̀jì àtàlì hasanà kọ́ ọ máa fi dáadáa tẹ̀ láìda tẹ́kùtù ha dáadáa yẹn ọ́pà ìdá rẹ wà káwọn lè fi náà kó dẹ̀ máa wà táwọn èèyàn fi kó lòkè kàtà ìwà tó dáa ni ọmọ òjú wọn bí yẹn bá ń ṣe dáadáa fáwọn èèyàn èèyàn ò rí pé gbogbo àwọn èèyàn ó sì di ẹrú èèyàn ẹ̀rí pé kò tẹ̀rẹ̀ gẹ́wọ̀n àti ọ̀kẹ́ náà àfẹ́ lẹ́kọ̀ọ́ wọ́n ní ahsin ìlànà ìtẹ́sà àbí ìdíkùdù ọ̀pá Ọ̀tọ́là máa ń sáábà dálé ìṣẹ́sà lòdì ńláná áṣìlú ìlànà. Ìwọ́n máa ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ̀sá dídí kùlú márùn-ún. Ó sì máa mú ẹ̀mí ọjọ́ báyìí. Ó dà ọ́ fẹ̀rí ká. Ah! Ó ti jẹ́ tí gbogbo yín wá pèsè Ọ̀tọ́lá mọ̀ sáàbàdà ní ẹ̀sánù ìrìnsáàná àìní ó ti pẹ́ ti pẹ́ tó ìgbé dáadáa ní máa ń máa wòye, ní máa ń tàwòyẹ̀ lẹ́rú fún yẹn. Ìmọ̀ ìjọrí ti òun ìsán kò sílẹ̀ ẹgbẹ́, ọ̀tọ́lá mọ̀ mẹ́sàtà àmọ́ ọgbọ́nmọ̀ ọ̀họ́, máa lórí wọ̀lẹ̀ náà wọ́n á ń sa àìsàn já ní báwò ẹgbẹ́ rẹ̀ méjèèjì yóò wò sí yóò wò sí kò dúró nìkan yìí wà sí dáhùn àwọn èèyàn dẹ̀ máa ra gba ní wòó tẹ́ẹ̀ sí sújà lóbi já gbé ayọ̀ ọgọ́rùn-ún kan àti mẹ́rìnlá Ọlọ́run bá nílá káyọ́ bí kẹfíìrì mi nà jíwá hùn ẹlá mọ̀nà àmọ́ràn bí sọ́dà fọ́tín àwọn màrúfin àwọn ìlà ìfẹ́ ìnànà. Wọ́n máa ń yẹ عظيما لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إسلام بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما. لا خير في كثير من نجواهم kò sí dáadáa kankan ní bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ táwọn èèyàn máa ń sọ ẹ̀rọ bá ti ń sọ̀rọ̀ ọlọ́run àwọn olóògùn máa sọ̀rọ̀ ìfọ́tẹ̀ táwọn òbí wọ́n sáré ìkẹ́kẹ́ wọn sọ ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ kò sí orin kan nù rẹ̀ rárá ẹ̀lá máa ní amára àbí sọ́dá náà afẹ́ntọ́ bá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tó fi pààyàn láti sàárà Thank you.

inú béèrè tí wọ́n sọ ló ń tọ̀ ọ̀rẹ́ ènìyàn tí máa ń gbórí kí o ẹ̀sìn yóò nínú ẹnìkan sọ fún òní nínú. ṣùgbọ́n àlejò sọlá àṣálá ń jóyà pé sọ́lù kàmọ́rọ̀ àìsùn mọ́ ni òǹkọ́lì ọsọ fún mọ́lì kan máa fọwọ́ ẹni sí bẹ́ẹ̀ nínú àwọn ọ̀dọ́ tí wọ́n lọ kí ó lọ́dọ̀ sí ọlọ́run láàlú láwọn àsìkò kan. ìgbà abẹ́ máa lọ

àgbọ̀pọ̀ ní wò ṣùgbọ́n dákọ̀ máa múra pé gẹ́gẹ́ bá nẹ́bí ṣe múra pé àwọn kẹ́kẹ́ sáti fi kọ́ọ̀tì rẹ̀ pọ̀ níbẹ̀ nínú ẹ tó ti fi lẹ́sí alẹ́ ó fi rùn gan lẹ̀ gẹ́gẹ́ bó ti wà ní òṣùnà ó sì fi àṣẹ là nẹ́bí fi pa ẹ̀sìn má jẹ́ agbàgbé o lábẹ́ ẹ̀ nígbàgbọ́ wa ta yanjú lẹ́ẹ̀kan nǹkan bá fi pàṣẹ á tẹ̀lé ní o ó ti fi rùn gan lẹ̀ nísì ọ̀wọ̀ pẹ́ inú nǹkan táwọn obìnrin gba sí ẹ̀jú sí ìgbà Yorùbá wa. Àyẹ̀wò ṣàwárí bá wà lórí. Ẹ inú nǹkan wọn gba sí ẹ̀jú wa, wọ́n là mọ orí ọmọ ọ̀fẹ́ ń bẹ. Wọ́n wá sọ fún mi pé tó, òun fẹ́ tí mo bá rẹ̀ ní ireti ni, ọbẹ̀ tí mo Bàmọ́ á sẹ́jẹ̀ nìkan sí, apágbọ́n sílẹ̀ ni ẹ kìí ṣe fóun lọ fárún gan. Tẹ̀lígbà tó rí ẹni ni ọba ní àá, àwọn òlè fẹ́ni tí ò ní rúgbọ̀n. Àbẹ́ rí gẹ́gẹ́. Síbẹ̀ láti rí fọ́rọ̀ rúgbọ̀n gẹ́gẹ́ àwọn obìnrin òjì àríbà. Ọba ẹ̀kọ́ wò fọ́ darúgbó ni. Àwọn obìnrin gan ọ̀kan pẹ́ ni tó ní rúgbọ̀n darúgbó. Orí gbogbo oge yóò tẹ̀lé lẹ́jẹ̀ yọ ọkùnrin. Obìnrin náà wọ́n ti fún gbogbo akọ tí wọ́n ṣe sí lórí àwọn ọkùnrin náà àwọn ẹgbẹ́ torí ọlọ́run bá jẹ́ torí ọlọ́run tí wọ́n ní kẹ́ máa da aṣọ fún ọ̀gbọ́n yìí kílé jẹ́ fi sẹ̀ta nítorí ọlọ́run ni ẹ̀yọ́ gbogbo àwọn kọ́lọ́kọ́lọ́ dàbí bá gèlè bẹ́ẹ̀ wọ̀ ní díẹ̀ náà wà mẹ́ ọba jẹ́ torí ọlọ́run dúdú lẹ́ dàbò tó nípa bẹ́ẹ̀ èyí tí yẹn fi pààyàn láti ẹ̀ dáadáa tí yẹn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn òun dáadáa nìyẹn ó ó ti kó lè oríire fún èèyàn ẹni bá dáàrin àwọn èèyàn bá ń dàrú ìwò sí láàrin àwọn oníjà o ìwọ́n wọ́n kẹ̀ jẹ́ alàgàtà láàrin wọn òṣèlú bí èso ọ̀rẹ́ rẹ̀ láàrin wọn lọ́sùn lórí طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بكت إحداهما على الأخرى فقاتلوا التي تبكي حتى تفيء إلى أمر الله وإن فاءت فأصلحوا بينهما بالعدل واقسطوا إن الله يحب المقسطين. Àti ọlọ́run ọba ni bí ẹ bá rí méjà lọ láàrin àwọn ẹni méjì ẹ ṣàtúnṣe Ẹ ṣàtúnṣe ní. Ẹ bá rí kọ́sẹ̀ ni ọya olùkọ́ rùgbọ́n rí. Kọ́sẹ̀ lọ pápáwọ́pọ̀ bẹ́ẹ̀ ni ẹjà dé á fi padà síbi dáadáa níbi padà sáfẹ́ ọlọ́run tó bá fẹ́ rí alhamdulillah ẹ̀sìn dọ́gba láàrin wọn tọ́lọ́run nífẹ̀ẹ́ àwọn nǹkan ti dọ́gba. látọ̀rẹ ní sísíjà bá ń wáyé láwùjọ tó wà ìwọ́sẹ̀ wà láàrin àwọn oníjà tó bá dìde àtúnṣe dákùn ìbò lórí tọ́ba lọ gbọ́dọ̀ ọ̀sìn ó bínú

lóbi yá gbé jíjà bá ń wáyé láàrin àwọn èèyàn nínú ọ̀lẹ́ta ilé ibi ti dáadáa onílé yẹn sàkó ṣe. ìrìnàmọ́ ní omi náà rẹ̀ ìkúrà. ẹ májọ ọpẹ májọ ọpẹ májọ ọpẹ mi náà lọ sí gan. tó nípa bẹ́ẹ̀ orí pẹ́ẹ́bí ká ṣàtúnṣe láàrin àwọn èèyàn inú ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tó orí wà ń bẹ̀ nìyẹn. Ọlọ́run ọmọ yẹ́ máa ń dáríkà ọ̀tọ̀ bá ẹni yóò tọ́ bá ti gbogbo orúkẹ tá a kà mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀pàṣẹ sàárà ọ̀pàṣẹ rere ọ̀pàṣẹ sísàtúnṣe láàrin àwọn èèyàn ọlọ́run ní bàbá ọba ló bí ilé ajọ́ra àmì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ àwọn olùmọ́jú yíwa igé nínú ládá tó tóbi tó máa dẹ́dà máa fún òun ẹ̀dùn orílẹ̀-èdè òní sí bàmíjẹ́ fẹ́ nìyẹn ẹ̀rí. nínú àwọn okùnfà tí ti ìbànújẹ́ dànù téèyàn fi ń sorí ire wọn ni kéèyàn máa fi ṣe o jama. àwọn tí wọ́n jọ wọ́n lọ́ba jilẹ̀ wọn ni àdéhùn àti máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí à ń ṣe mistake lásìkò dáwà yìí o. tí wọ́n ti rí àwa nìyẹn tá a fi dà ẹlòmí ọkẹ lọ́fẹ́ ọmọ mi sáà máa kàwé ni ó sì ẹ̀kọ́ bojú sí sí ọwọ́ kan èyí tó gbé bàbá yẹn lẹ́ẹ̀ fojú sí nígbà tó wù náà fi ń kẹ́kọ̀ọ́ sí ẹ̀gbà yẹn tó padà tún wúlò kú lọ́wọ́ bá lọ gbé owó iye bí iye tó fi dúkìá rẹpẹtẹ tọ́lọ fi kàwé tọ́lọ fi kẹ́kọ̀ọ́ tọ́wá di ipe kọ̀ padà rí sẹ́ ó lè padà máa àwọn ọmọ tí ń sáṣẹ́ àwọn ọmọ tí òní ọ̀padà lọ fún gbà àdúgbò owó tó fún bẹ fọ́wọ́ rẹ wọ́n fẹ́ fọ́ ọ̀rẹ́ thousand lọ́wọ́ tó fi nígbà wá sẹ gbogbo owó bá tù bá tù bẹ́ẹ̀ fẹ́ á padà rí jẹ́ wọ́n bá ìbílẹ̀ ìkálẹ̀ àti pàwọn ọ̀fẹ́ ajé wá sí sí ọba ti lè pọ́kì ọ̀sẹ̀ báyìí á mú mi ọ̀pọ̀lọpọ̀ àwọn ikú àtẹ̀rí ìpátá ni wọ́n ti bá rí fàájì báyìí wọn ìjọba ọmọ ìgbàgbọ́n kan. Orílẹ̀ èèyàn FBC ni, nínú nǹkan tó lè forí rẹ̀ nìyẹn, èèyàn FBC fún tẹ́gídì, àbí kí èèyàn FBC fún mọ́ẹ̀sì tí ó wúlò. FBC fún tẹ́, gbogbo èèyàn náà ló lè kópa bẹ́ẹ̀, mọ̀mí náà ti gègèrè, ṣùgbọ́n àwọn èèyàn máa jẹ́ tó nígbàgbọ́ òdodo pẹ̀lú gbàgbọ́ tó wù ní. Ìyàtọ̀ mi báwọn. Torí tóun bá bí sí pẹ̀lú sẹ́jẹ̀ yóò máa ní àgbìyèlé wípé ọ̀wọ́n gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọba dẹ́dà bọ́kẹ́ ní àwọn sọ̀hábà ti sọ ibi oorun ohun tó bá kú sùn ní àtẹ́sì kò náà mọ́ mo ń ní àgbìyèlé ẹ̀san dáadáa lórí oorun tí mo sùn pé màá fi gba ẹ̀san tó dáa ìyẹn ni pé tí mo bá sùn tí mo ní àlàáfíà dáadáa láti lè fi sí lọ. Nítorí lágbára láti lè lọ sí ilé òjọ́ níbi tọ́jú ara ilé níbi tọ́jú ọmọ nínú àwọn ọkùnrin bàtẹ́ yẹn fi sórí rẹ̀ kí ó gbé bànújẹ́ kúrò òun ni kọjá sí pé iṣẹ́ òní kíyàn kó gbogbo ẹ̀mí yẹn lé lórí iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe lónìí tó iṣẹ́ tó wà nílẹ̀ yẹn yẹn yìí ibi iṣẹ́ tí ń bẹ lónìí kíyàn kẹ́mi ẹ̀ lè kíyàn má jẹ́ nìkan tó ṣe pé yọ máa bànújẹ́ fún bóòlù á sì ọ̀la.

Nǹkan kí ní ọ̀tẹ̀lẹ̀ wọ́n làwọn ọba alẹ́dà nìkan lọ́mọ̀. Òun tó ọmọ ẹkọ́ jọyàn tí wọ́n lo ní àbẹ́lò mi ìdí sọ́ọ̀mọ́. Tọ́wà fi máa lálà sí ẹgbẹ́ bóò ló ti sọ́lá. Tòní yìí ni kó ọkọ̀ Júdà. Bákan náà kí ẹ ti wá máa ta sí jẹ́ ọmọ ẹgbẹ́ àkókò méjì ọ̀sán nínú mẹ́ta, ẹyọ̀kan lọ́kàn nínú mẹ́ta. Àkókò méjì wo ni ọ̀sán? Àná, kí ìyẹn ti lọ má ti ẹ̀rí kẹ̀kẹ́ rùn pa rẹ̀ mọ́ wọ́n ti láwọn ọmọ ẹmọ ní kẹ̀kẹ́ wọ́n ti padà fún ọmọ lánàá ẹ kí lọ wá ní pọ́blẹ́mù òsì tẹ́kù kẹtọ́ láwọn padà fún ẹ gbàgbé ẹ̀ ó lè yẹn lè sórí ilé téèyàn òkèdè tó tí òkèdè sí payà tí òkèdè sí bàdújẹ́ lẹ́mí èèyàn lẹ́yìn náà ni pé bóò láti di ọ̀la kí ẹ kókó lẹ́mí nítorí bí àṣẹ ìtọ́nù yàrá ìtòkómọ ìlú ويأمركم بكل الفحشاء àṣítàní ní máa ń ṣe àyíkáwà ní òṣùpù ilé escort ẹ̀bá dínà gbogbo yóò kẹsẹ̀ lẹ́yìn ìtànẹ́bì sọlọ́lọ́ àṣálà ti jọ yọ ẹgbẹ́ mọ́ nẹ́pọ̀ sọ́dí sọ́dàkọ́ tó ń mímọ̀ ìtàrà ò lè di dúkìá kù ìbá ti dá ní máa máa ṣe àdéhùn fún yín á sì lérí fún yín pé ẹ̀tọ́ sí tẹ̀ ẹ̀bá dínà Owó yẹn máa tẹ́ ẹ̀kẹ́ nínú tẹ́fì bí àbùkátà lọ́la. Ṣé ó ti mọ̀mọ́ ọ̀dọ̀ lábẹ́tọ̀ wá ń sọ pé bò ló ti bí àbùkátà ọ̀la? Yóò sì máa pa yín láṣẹ aburú, ìbàjẹ́ ni ó máa pa yín láṣẹ, òun náà ní níláhùn. Òun ló pa aláṣẹ bí sùn láàṣẹ láti kọ́ wa lẹ́kọ̀ọ́. Ìdè ìṣòrí ṣàìlẹ́ mọ́ yẹn fà ọ̀mù. Sojú Oríta ọba lọ ọba tó jẹ́ fún ọdọ́pọ̀ fún ẹ lánàá. Àbọ̀wọ̀ pípò ló ń ṣe bí ọlá. Ọ̀rí lè gbìyànjú tó níye o. Ọ̀pọ̀ nǹkan ló tẹ̀sí máa bọ́ fún ẹ lé. Wà sẹ́yìn bìlá, wọ́n tẹ̀ wá sílẹ̀ yẹn ọlọ́run. Wọ́n là dá àjà má kọlẹ̀ ìgbèlà àní fàáìtú kádà kádà kádà wọ kádà. Nígbà wáyé pé mo ti báyìí ni kọ̀ọ̀bá sì rí báyìí, ọ̀bá rí báyìí. Wọ́n láti ń kó ṣùgbọ́n kan máa sọ jáde lẹ́nu ní pé ọ̀sàrọ̀ lọ wọ́n mọ̀ ṣe àpáàì. Ọlọ́run lọ lásọ́gbọ́ gbogbo nǹkan tá a fẹ́ sọ bí ilé ní pátá ó mọ̀ lè báàbò láyà dáadáa tó wáyé sọ́tò náà àìláìsí sẹ́wọ̀n ẹ̀rí abẹ́ ìmọ̀nì mọ̀ṣíà ọ̀sọ̀ ìpé tó ọlọ́run kádàrà pé bí ó ṣe rí ní ìwọ̀n tó bá lè fẹ́ òun ló máa ṣe fa iná láó torí pé láó yẹn ní tẹ́fùtàwó àmàlàṣẹ ìtọ́ ìmọ̀ sí iṣẹ́ àdédáni ilẹ̀ yóò jẹ́ ká ṣe tá ní oríṣẹ́ rẹ̀ sí ìmọ̀ muslim wọ́n gbé àdéhùn yìí jáde ó gbé ẹ̀yìn olùgbà wa nínú àwọn okùnfà téèyàn fi rí tòló tó fi gbé tòló yẹn náà sí lórí ilé gẹ́gẹ́ bá ti ṣàlàyé òun náà ni àjèjì káàrùn mi ti kiri ńlá ìpọ̀ nínú rẹ̀ sí ọlọ́run ọba adẹ́dà ní wọ́n tẹ̀sùmá inú olóògùn bìtìkìrì lásàtò àt àyà 28 ọlọ́ni ọ̀tẹ̀sùmá inú ọ̀tẹ̀sùmá inú olóògùn bìtìkìrì láàrí sọ́tò àt àyà 28 àlá bìtìkìrì láàrí tẹ̀sùmá inú olóògùn ọlọ́run ní ọkẹ́ á máa balẹ̀ pẹ̀lú rẹ̀ sí ọlọ́run aláàrẹ́gbọ́n bèdékèrè láàyè láti máa ẹ̀dùn náà ìkòlò tó lọ́gbọ̀n bí ìbàlẹ̀ ẹjá máa gbìyànjú àti bèdékè ìláwà agbórí máa lọ́pọ̀ náà ẹnìkan ò ní tó ní máa lọ́pọ̀ náà lè fún gbọ́n pàdánù àwọn àdìkáàrù aláàárọ̀ nírọ̀lẹ́ ẹ̀dá ẹjá tẹ́ra wọn nínú kẹsíyàn inú àwọn òkùnfà dùnú àwọn ọ̀nẹ́ta máa tọ̀ òun ẹ̀rẹ̀ àtàhásùsù bí ní ọmọdéláhì lọ́yọ̀ àìbáṣínà kí yẹn máa sọ ìdẹ̀ra tọ́lọ́wọ́n ọba ṣe bóyá dẹ̀ra tọ́ hàn ní ìdẹ̀ra ọlọ́run àbí ìtọ́pamọ́ kéèyàn dẹ̀sì máa fi sọ̀rọ̀ ọlọ́run máa fi ń gbé bàdújẹ́ púpọ̀ lẹ́mí èèyàn níbi máa ń jẹ́ kẹrù ó lè sojú láti lè sọpẹ́ èyí tọ́já ń gbé oúnjẹ rẹ̀ ga bọ́dà dàbí èèyàn tó èèyàn sí àwọn àbí ìtọ́ba ẹni sọ ní ìmọ̀ta lọ́ọ̀lì náà tẹ́

kí wọ́n á lè wá ọ̀gá ah, àtẹ́tẹ̀ ọlọ́run ṣoṣo ẹlòmíì ni tó bá sùn kalẹ̀ báyìí yọ ìyá gbogbo ẹnu lẹ̀ ìmọ̀ rẹ̀ rẹ̀dẹ̀ ní ìmú nì tí kẹ̀kẹ́ bẹ láti mọ̀ òun ìjọba ní àpò fún káfẹ́ sí yóò ní ọba ẹ̀rẹ̀ ilé mọ̀lú ẹlòmíì ọjà lúlẹ̀ ìmú nì ìpín ìdí ẹ̀kọ́ òun tẹ́lẹ̀ èyí wọn ògbó kíláàsì kòkòrò búburú òsì wọn dùn irú àwọn ọ̀dẹ̀ra ìyá mọ̀ rírì rẹ̀ tí ìyẹn bá ti mọ̀ rírì gbogbo orú dẹ̀ra dáadáa ìyẹn fẹ́ tó orí ìtọ̀ ọfẹ́ tó pọ̀lọ́ ìwọ́n ti tọ̀ fẹ́sẹ̀ fún ìyàtọ̀ orí tó ìjọ yẹ kó ti sókò orí sóso ọlọ́lọ́mọ tó fẹ́ lómi ti yà lẹ́nu lẹ́nu àárọ̀ yìí tí èdè pọ́kẹ́ lọ fẹ́ láti àdé ọ̀fẹ́ tó ní èdè nínú gàdé yẹn fi rí tònú ipò rere lọ́kàn bí balẹ̀ òun ni kéèyàn lo ìlànà ẹ̀ka nẹ́bí sọ́lá àtọ́lá tó fi kó èmi àti ẹ̀ yìí. òjijì ọlọ́run sọ́lá ayọ̀ sọ́lá tó ní pé ìyẹn lọ́pọ̀lọpọ̀ owó mọ́rùn-ún ẹlòmí bẹ́ẹ̀ sáré kú. ẹlòmí àgbà yìí pé kí ni ṣe ní gbogbo béèrè jẹ bóun lọ́mọ́ ti sorí sílẹ̀ kí o sì. kí ni ṣe Nígbà àwọn ṣíkà Samsudin yóò sùn ìbájọ́ kíwú. Bọ́ọ̀ ló ti jẹ́ láwọn lọ́kọ̀ tí yìí ò ní lọ́kọ̀. Ọlọ́run ní máa gbé. Èmi náà ni wọ́n kù mí ní iṣẹ́ ọwọ́ mi ọ̀ka. Bẹ́ẹ̀ ti wá tó kan tó kọ ẹlòmí ìlẹ́bọ̀ lóògùn òkúta ògùn ọjá tó bòdì ẹgbẹ́ bí bá ní parí ọ̀gá yóò tún bẹ̀rẹ̀ òmí rí ewé àtàrí òtítọ́ àtàkó náà gbèdé kẹ̀yẹ burú dé ló bí agbẹ́nu kẹ tó lè fàdùnú fún yẹn tó lè forí rí fún yẹn àti kankan lálẹ̀ òní ká tẹ̀lé lánàá sáà nẹ́lẹ̀ ìwádé yìí ó ń tòrò ìlànà ìlú àásùpá lórí ìkòkò E ma ta lọ́rẹ̀ lẹ̀ jù yín lọ. tó bá wò pọ̀ lọ́kọ̀ ò nílé ìwúdí ẹ̀mẹ́ta yín sí wà pé yìí kọ́ ẹnìkan fẹ́ ló gbé wọ́n wà ní wá ò ní ò ní bẹ́ẹ̀ kẹ̀kẹ́ ẹgbẹ́ ló ti bá náà nìyẹn gbèsè ayé náà dẹ̀ ní o sì tún tọrọ káàkiri kẹdàmọ̀ ẹ̀kùn. Tẹ́rí pé nǹkan tí yóò wò pọ̀ gan, tó yá pé ẹni tó rẹlẹ̀ jù ẹ lọ yẹn máa wò wọ́n láàtẹ̀ gbòrò ẹbí ìwọ ìlànà ní owó àfọ́nkọ̀gbò. Táńjò yìí lọ, fàílẹ̀wò àjìdàrú alẹ́tẹ̀dàrú ní ìmọ̀tàlọ́ọ̀dì àríkò nínú àwọn nǹkan tó lè fa ìdùnnú òun ni gbogbo ohun tí ọba fún àbànújẹ́ gbé kú ó sì máa wọ́n náà fóònù ó sì rí dùn gẹ́gẹ́ bá sọ fún àwọn oníkẹ́yẹ gbà sí nǹkan tó bá jẹ́ nù ọ̀gá tó ti lọ tẹ́lẹ̀ tó yẹ pé gbogbo ìbànújẹ́ nǹkan yẹn ò lè padà ààrí torí kí yẹn bí sí pẹ̀lú nǹkan tó ti tẹ̀lẹ̀ rí yẹn tó jẹ́ nù ọ̀gá mímbádìí láàbá ní kí yọ́dẹ̀ ìyá ní pé kẹ́lé yẹn lọ ọba ní jẹ́ lórí kẹ́lé òṣè ṣe mọ́nù wà á nẹ̀ dáre kàkọ́ gbogbo wọ́jì róòlù aṣọ ní ìsinwídẹ̀ níbi ẹni kó rí ìyẹn òpin bọ́bá kú sunkún tó ní dọ̀la ó yẹ pé sẹ́ni kẹ́ bá bẹ̀rẹ̀ sí sunkún pé sẹ́lẹ̀ kan sẹ́lẹ̀ tọ́ ní sọ̀rọ̀ ẹjí ó sùn kọ́ máa jẹun tí bá ti ń sùn ti ń jẹun ẹni pé bẹ́ẹ̀ ni ìbànújẹ́ yẹn ó ti máa lọ lè wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́sọ́ bá wúlò wò ó ní sí wọ́n bẹ̀ náà tẹ́lẹ̀ tí nǹkan ẹni ó kù padà ní ó lè padà mọ́ nínú nǹkan tó ṣe wípé àbí torí rẹ̀ ẹ̀rí òun ni ká máa ọlọ́run ṣàkóso ẹ̀sìn mi fún mi o. Tóbi fún mi náà ni ó sọ àlámọ̀rí mi gbogbo. Wa aslih li dunyaya allati fiha ma'ash. Kó o dẹ̀ ṣàtúnṣe ayé mi fún mi. Ẹgbẹ́ bẹ́ẹ̀ ni ìgbésí ayé mi wà títí lóṣẹ̀ mi. bẹ́ẹ̀ náà ni màá fẹ́ rí sí. واجعل الحياة زيادة لي في كل خير kí wà láyé ṣe lálẹ́ sí oríṣiríṣi rere fún mi dí lágbáyé wal-mawta rahatan li min kulli sharr kí n ti kú ní ohun tẹ́lẹ̀ sí mi fún mi nínú gbogbo èèyàn tí jẹ́ lágbóró. bákan náà àbíká tó máa ṣàdúrà fún Allahumma rahmataka arju ọlọ́run ìkẹ́ rẹ ni mo rẹ gan ọlá tẹ̀kẹ́sìlè ìlànà sí ọ̀rùfàtà àìní ọlọ́run má máa fi mílẹ̀ má dàbí dára mi láàrin kásájú bá pàdé o wà á lè lè já ní kólà gbogbo ọ̀sẹ̀ tí mi bá dání ọ̀sà tó ti rẹ̀ láàrínláà ìlà ọ̀sẹ̀ tọ́lẹ̀tọ̀ sí ọ̀sùn lóòdà àtiwọ́ náà nínú òun náà ni pé sísòrò kan bá ṣẹlẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú ilé wa ní ọkọ̀ tuntun ṣe kò dánú bá tọ́ba ṣẹlẹ̀ síyàn mẹ́nà nàkàbá àwọn ìṣòro àbíbàlújẹ́ àbí wàhálà kan èyí tó ti pẹ́ yẹn lè gbìyànjú sí kí yẹn lè sì sáré bíbò ni nǹkan yẹn òfin ní pọ̀ ju bó ti wà lọ́wọ́ yìí lọ. ẹ̀rí kéèyàn gbìyànjú ó ṣiṣẹ́ lórí bó ni nǹkan yẹn ò ṣe ní pọ̀ ju bí ó ti wà yìí lọ tí nǹkan yẹn ò fi kú yẹ kéèyàn gbìyànjú rẹ̀ ìbàjẹ́ tán ọlọ́wọ́ fi ilẹ̀ fẹ́ kọ́ bàjẹ́ yẹ́yẹ́ inú gàdá fi sórí rẹ̀ ní ìfàdùnú nìyà inú gàdó tó lè fa ìdùnnú tó lè fa oríire fún yàn tí òfin ní títà ló jẹ́ lẹ́mìí. Òun náà ni ọ́sìn yẹn lágbára. Kí èèyàn sì máa máa ìsọ́kù ẹ̀mí èèyàn pẹ̀lú àwọn ọ̀rọ̀ yúrò yìí. Èyí tó já sí pé ìrònú bíburú ní máa ń gbé wá. Ẹlòmíì tó bá ti dájú kò bá ìlú gbóríṣiríṣi ìtẹ́jọ́ ọ̀dá náà máa wá lẹ́mìí rẹ̀ kéèyàn gbìyànjú kó gbé nǹkan yẹn kó lẹ́mìí yọ máa ṣe yẹn bí ọlẹ́ tẹlifí nǹkan oúnjẹ lọ párọ̀ òun ni kí ni wàá ní òun lò láyé ayé òun gan tó òun lò kò tiẹ̀ ní kókó gan kí lòun bá kí báyìí gbogbo òun burúkú bẹ́ẹ̀ kọ́ bá ti bẹ́ẹ̀ ṣẹlẹ̀ kéèyàn wọ́n náà bó lè yóò ṣe jẹ́ kọ́ kéèyàn lágbára kọ́tẹ̀ kó àwọn ọ̀rọ̀ níyàn gbogbo lẹ́yìn báyà yóò rìn sọ́dọ̀ ẹnìkan ilé ní kò ti wá àti àbí kò ń gẹ́ lọ gbọ́ ọ́ tún tọrọ àwọn olùmọ̀ tí wọ́n ti fi sọ̀rọ̀ dáadáa. bákan náà ìgbà yóò tí èèyàn bá ti gbọ́kàn lọ́lọ́ téèyàn ti fa ayé lẹ̀ fúnrọ̀ yírò yìí tó sì já sí pé àwọn èròǹgbà burúkú pọ̀ ní kápá lórí èèyàn téèyàn ní gbọ̀kànlé pọ̀ ọlọ́run tí ń rẹ̀ kí ọlọ́run ìbànújẹ́ púpọ̀ lẹ́mi o kódà àárẹ̀ ara ò ní sí àárẹ̀ ọ̀kẹ́kẹ́ ò ní sí tọ́lọ́ bá dẹ́dà sọ fún wa ní sọ́tù sọ́lá àyà kẹta pé ọmọ yẹn tawakkal ala Allah ọwọ́ àdúgbò ẹni yóò tọ́ bá fara sí ọlọ́run sábà ń bọ̀rọ̀ nípa tawakkul abala méjì lónìí iṣẹ́ ń bẹ àbíyèlé ń bẹ ó ti gbìyànjú gẹ́gẹ́ bá a ṣe gbìyànjú tó yẹn bá ń fẹ́ nǹkan tó ń fẹ́ yẹn ṣùgbọ́n tí wọ́n á gbà pé gbìyànjú tó ṣe yẹn kí ó jẹ fún orí ọ̀nà àbáyọ bí kò sí fọ́nà ọba ni ó sì kú lọ́wọ́ rẹ̀ kan tí wàá fi rọ́ọ̀nà àbáyọ nígbà tó ti wá tó àìbẹ́ lọ́jà tí kò ti wá fara sí ọlọ́run ọ̀gbẹ̀rún gbà búburú kan ní ààyè ọ̀jẹ̀ ńlẹ̀ kan ọlọ́ọ̀lọ́run ó ti gbìyànjú gbogbo ẹni yóò tọ́ bá fara sí ọlọ́run bẹ́yìn ọwọ́ àṣìkò ọlọ́run máa lò àìsàn ara ò ní ṣe ó dá ìṣẹ̀rẹ̀ mí ò ní ṣe eléyìí ó tún máa jẹ́ dáhùn nínú àwọn abẹ́ǹkẹ́ tí ìyẹn tọ́bíkì wa sí àwọn ṣéèkù wa tí wọ́n bímọ rẹ̀ sílẹ̀ inú kẹsí tún máa ń fa ìbànújẹ́ fẹ́ lómi táàbì sọ wípé ìbàlẹ̀ ọkàn sí inú rí ojú òun ni kí á ṣe lágbájọ́ lọ́wọ́ ayọ̀kọ́ sàbúrú wọlọ́ọ̀nì ó lè jẹun tí ọjọ́ lómi ọgbádùn ara rẹ̀ òjú bẹ́ẹ̀ náà lọ. ṣé ìyàwó mi a wọn ò bá sọ wípé mi ní ọ̀sẹ̀ ìdajì náà bá sọ pé rọ́ ìdí ní omi lè jọ ń gbé níyàwó mi. tó bá ẹ̀fọ́ tẹ́rù kan báyìí wo táwọn yẹn bá tẹ́ ń ṣe báyìí sọ́tọ́ síyàwó mi. ìwọ́n ti ń pẹ̀lú mí ìkú lè jù bẹ́ẹ̀ lọ tí ń fa bàmíjẹ́ tí ń fa àìbalẹ̀ ọkàn àìrídùn àbẹ́nìkan tó súnmọ́ jù ó lè jẹ́ bàbá ẹ̀ ó lè jẹ́ ìyá ẹ̀ ó lè jẹ́ ìgbọ́n ẹ̀ ó lè jẹ́ ọ̀rẹ́ ẹ̀. àníbi sọlá àṣọlá ó ti tọ́ wa sọ́nà lábẹ́ ilé ìdílé ayé fọ́rọ́kù mọ́kùnmínú mọ́kùnmínà. onígbàgbọ́ òdodo ọgbẹ́rọ̀ yé ti onígbàgbọ́ òdodo ẹgbẹ́ rẹ o. ọwọ́ ń bi ọ̀rọ̀ ìyàwó nígbà òdìgbéyàwó súnmọ́ ìyẹn olólùgbé yẹn ni á gbé lórí gbogbo ẹni bá súnmọ́ ẹ̀ olólùgbé yẹn onígbàgbọ́ òdodo ọ̀gbọ́dọ̀ kórìíra onígbàgbọ́ òdodo lóbìnrin tó jẹ́ ìyàwó rẹ̀ o gbọ́dọ̀gbọ́ lólùfẹ́ ìyàwó yẹn mo ti sọ olùbárẹ̀ ó sì tún já látún mẹ́yìn jùlọ pẹ̀lú wọn kọ́kọ́ sí èdè tí ẹgbẹ́ sọ nípa apá wa òun yóò máa sọ. àdébì sọlọ lọ́hùn àlùsẹ́lá wọn ní bọ́rọ̀ ayé ti rí nìyẹn o ìǹkẹ́rì hamin ha nǹkan tó bá kórìíra àwàkẹ́ lára rẹ̀ rọ́bì hamin ha kólùfà àkàkọ́ yóò sì yọnu sí wà mí lára rẹ̀ kódà àwọn àfáwà sọ yí pé èbó bímọ dáadáa náà nìyẹn wọ́n sì dájú jẹ fún ẹ̀ aláhì dáadáa ni ẹ̀rí tó nípa bẹ́ẹ̀ eléyàn náà wà nù okùnfà téèyàn bí sóríire tàbá lè mú ìlànà yìí láti gbé bàmí tí ó ń kó lẹ́nu irúfẹ́ ẹni tó ṣe ohun tó dùn yẹn nínú èèyàn fi dùn yẹn yọ́n gbé kó lẹ́bi pẹ́tọ̀ yìí tó gbé nílẹ̀ ẹ̀ka yìí nìyàn òní tí ìyẹn lọ́wọ́ láti sojúṣe èèyàn tó yẹ kéèyàn ṣe fún ẹ̀tọ́ bá yẹ kéèyàn ṣe fún ọyọ jẹ́ dandan ni àbí ètò ìpèsè rí afẹ́ ìfọ̀kànbalẹ̀ ó sì wà láàrin èèyàn sí lẹ́nu nǹkan tó lè fa tọ́jú òkùnfọ́ ríire ọ̀hún náà ni kí ọ̀tọ́kọ̀tọ̀ náà kájọ yóò wá ẹgbẹ́ tó bá jẹ́ onílàáká yìí yóò máa mọ̀ pé ìgbésí ayé tó lálàáfíà òun ìgbésí ayé ìfọ̀kànbalẹ̀ o ìgbésí ayé oríire òun ló sì kúrú gan nígbà tá a dárí pé ìgbésí ayé tá a wà yìí ká ló ti gbádùn ti gbádùn ní òun ló fi ń dájú ó dẹ̀ tún kúrú ajá ní pé kò kí bàbá jẹ́ wá gan ká jẹ́ ọ̀pọ̀ mbẹ́ẹ̀ gbogbo gẹjọ́ máa ti jẹ́ gẹjọ́ máa dà yẹn lẹ́mìírú kájé ó kéré lórí ohun tá a lò láyé tá à ń sọ fún afẹ́ lò afẹ́ sórí ilé nínú ìgbésí ayé ọ̀hún gẹ̀rẹ́ òun ní òògùn náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìbá ti wà lẹ́mìí wa a lè fa máa lò sẹ́mi ìgbàlù bákan náà tí àìdá bá ṣẹlẹ̀ síyàn àbí ìpàyà kan wáyé nínú gẹ́gẹ́ òun ni kéèyàn wá sàbíwá ìdá yẹn pẹ̀lú àwọn ìdẹ̀ra téèyàn ti ní bóyá nú ẹ̀sìn ní àbínú ayé ní ẹ̀sìn wọn gbéra wọn wò èèyàn sì rí wípé ìdẹ̀ra yẹn lọ pọ̀ látàrí bẹ́yẹn a rí pé mo ti ń dún yẹn lọ́kàn tí ń bá yẹn nú jẹ́ yóò kú lẹ́sẹ̀kẹsẹ̀ èèyàn tí ẹ ní ríru mọ́ nínú àwọn òkùnkọ́ ríire òun ni pé kéèyàn mọ̀ wípé sùtá àwọn èèyàn tí wọ́n ti fún ọ ọlọ́mọ yìí pé táwọn èèyàn ti fún ọ bọ́yọ́rọ̀ ọ̀gbun tí wọ́n ń sọ ní o látẹ̀dúró tẹ̀lé ohun tí máa ń dun ẹlòmíì nìyẹn pé ah, ẹ̀ ń sọ̀rọ̀ mi lẹ́yìn obìnrin tẹ̀ lè jà sílé ní ìdọ́lá ohun tí ń dùn jù nìyẹn ó ti yẹ kẹ́ sórí kodò láìpẹ́ ah, àwọn ọmọ lágbájá ni ẹnìkẹ́ ló ń ká ọmọ mi wọ́n ti ń sọ̀rọ̀ mi ẹ kí lọ fẹ́ gbà mí eléyìí ọ̀rọ̀ táwọn yẹn ń sọ gbọ́jọ́rọ̀ àìdá nípa rẹ̀ yẹn tí ń jẹ́ sùtá látẹ̀dúró kò lè ní ẹ lára báyìí tẹ̀dúró àwọn bí ẹlọ́mà máa ní lára bóyá òkùnkù ni wọ́n ti níbi kí wọ́n pè ní ẹ̀mí mọ̀ àwọn afáà ni wọ́n ti ń jẹ́ ẹ̀mí mọ̀ òkùnkù òun náà ni nọ́kìlò lè tẹ̀lé àmì bẹ́ẹ̀ náà lè zẹ́ẹ̀lì lílé ìfúsáàdì bẹ́ẹ̀ náà mọ̀ àbí ká sọ wípé nẹ́kìlò lè kàlámì bẹ́ẹ̀ náà ìsìnlẹ́ni lè lè sà. ìmọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ sí láàrin àwọn ẹni méjì láti lè bàárín wọn jẹ́. bóyá ohun tí wọ́n ṣe ti ń dùn ẹnìyẹn pé wọ́n tó gbogbo. wọ́n á gbọ́ tó gbogbo sí ní ẹ̀rí lẹ̀ àdébì sọlá ọ̀sánlá sọ pé làáyé ti kò lè jẹ́ ná nà máa òní wà lè jẹ́ ní olóògbògbò. ìnira ọlọ́wọ́ á gbọ́ ọjà ọ̀rọ̀ ẹni wọ́n sọ yìí tẹ́ máa ń bínú sí ẹ̀ ìfẹ́ wọn ń sàmọ́ ayé ìgbò tán wọ́n á bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ mi ọmọ mi ló gbọ́ máa ń sọ ìyẹn pọ̀ láàrin ẹ̀yin obìnrin ẹ má jà sí ìdìmọ̀ sùsánì ní tòótọ́ pẹ̀lú bọ́ sí ń sọ yóò bá sọ wípé tí ọba gbọ́ yìí kí náà níbàjẹ́ tó dé yẹn gbọ́ náà lójú kó dún yẹn wàá kókó lẹ́nu àwọn ọlọ́pàá sùn tábára wọn ká má gbàgbé nígbà tá a débi sọlá àṣálá tó júwe ọ̀rọ̀ ẹ̀yìn fáwọn mùsùlùmí ní pẹsẹ ọmọ tó ń pè ní bíbà èyí tá a máa wá sàlàyé ẹ̀fọn tó ti jẹ́ bíbà ọ̀rọ̀ ẹ̀yìn òun ni sì kírúkà àkàkà bí máa yẹ kẹrọ òun kó o máa sọ̀rọ̀ ọmọ ìyá rẹ pẹ̀lú tó yẹ kò nífẹ̀ẹ́ sí wọ́n wá bí anẹ́bí léèrè sọlá àṣálá pé ọba yẹ pé òun dá ń sọ ọkọ̀ ti bàtà ìwọ tó bá ń sọ orúfẹ́ ọ̀rọ̀ ẹni ẹ̀ ń parọ́ wọn ni. wàá gbọ́ ọ̀rọ̀ ẹ̀yìn yìí náà gbàgbé òun náà fi jẹ́ kan lára ohun tó lè fàyà sàárè fún yìí. sẹ́ni yẹn wá nira rẹ̀ lára àbí ò nira rẹ̀ lára. ọ̀dọ̀ ń parọ́ mọ́ ni. ibi dandan ọlọ́run tó ti wà lẹ̀ lórí ọ̀parọ́ ń bọ́ láàrin ẹ̀sùn lọ́ọ̀dì alàlùkà ìbí dandan ọlọ́run ìgbéjìnà sí ìkẹ́ ọlọ́run á tọ́parọ́. so nítorí bẹ́ẹ̀ èyí ó lù sẹ́mí ìgbádùn ìsẹ́mí ìsinmi nígbà tó ọba ti mọ̀ pé sùn dábàwọ̀ èèyàn ń kó ba èèyàn bọ́yọ̀rọ̀ burúkú ló ń sọ bí ẹ látẹ̀dọ̀rọ̀ ni kò lè ní ẹ lára àwọn kan lọ́ máa kó nira bá tọ̀ nídìí láti tẹ̀ máa banújẹ́ sí ìyẹn mọ́ àìnira tí ó sì bá wọn la mú díẹ̀ wá ń bẹ̀yẹn bákan náà nínú wọn kò fa oríire òun ni pé kó jọ́ máa lọ yọ ike ìgbésí ayé tó ń lò ìwọ mùsùlùmí ó ní í ṣe pẹ̀lú ronú rẹ o ìrònú kan ọba máa ronú jẹ́ ọjà sí pé ohun tí wọ́n máa ń fà ní wá fọ́n nú ẹ̀sìn ẹni àbáyé rẹ̀ pálọ̀ fún àwọn oníròrí ayé ohun tí wọ́n ronú títí wọ́n sẹ̀ padà sọ pé ọ̀sán lọ́hùn wọ́n di múlírí jù ní ẹ̀hùn àbí káàbì olùmọ́dì àbí kéèmìrí ni ẹ̀ sọ nípa bẹ́ẹ̀ ìrònú dọ́gba máa ronú ó ronú nípa àwọn áyà ọlọ́run ọlọ́run ti dá sánmẹ̀ ọ̀dálẹ̀ òru àtọ̀sán tí wọ́n pàdé papọ̀ nínú nǹkan tá a fi mọ ọlọ́run lọ́lọ́run tá a fi sìn kí á nǹkan ńlá lọ́lọ́run sí ajágbẹ́ tó ti ọba ńlá ni ó sì lẹ́tọ̀ọ́ sí jọ àwọn nǹkan tó máa ronú lé lórí nìyẹn bákan náà nínú nǹkan tó lè forí rẹ fún ẹ̀ òun ni pé o gbọ́dọ̀ wá ọpẹ́ lọ́dọ̀ ẹnikẹ́ni tó bá ti dáadáa fún àfọ̀dọ̀ Allah ẹlòmí ọmọ àwọn ọ̀gá lágbájẹ́ òtí ẹ̀ mú orí aláìwọ̀n tí ń bá tí ò orí ládúró ohun tá a ṣe mú ó kéèyàn jẹ ẹ̀ má lè di ẹ̀gbẹ́nu ńlẹ̀ rárá ọ̀dọ̀ ọlọ́run là máa wọ́ pẹ́ sí o ẹni kọ́ lọ́wọ́ ọba adẹ́dà na ń ká sí yóò fún nàbì lẹ́sìn ọ̀yà ká fún nàbì ọmọ káàdà dábòrò fún tẹ̀síọ̀ ọ̀yà ìfún nàtọ̀ àmà. Ọ̀yúkẹ̀ ìfún nàtọ̀ àmà aláwọ̀ bí i mẹ́sìkì náà. ويتيما وأسيرا لا نريد منكم جزاء ولا شكورا الله أكبر يا ويني sípà àwọn ìyẹ̀ṣọ̀rọ̀bù náà mi ká aláìròyìn tó dáa pọ̀ jù. Ananilá àjùhà àtàkùrọ̀. Ìgbà àwọn ẹ̀wọ́n máa ń mu nínú ìgbà wọn fi di káfúrà, wọ́n tún wọ́n káfúrà olóòórùn àdìtò. Òun ni wọ́n tún rú pọ̀ mọ́ nǹkan tí wọ́n máa mú nínú ìgbà àmómi yẹn. Àyìnà ìgbẹ́ ṣe ọ̀wọ́ bí i àìbájọ lọ.

máa jáwẹ̀ mi o lérí kí lérí nìyẹn nítorú àbá ìyàwó àìsàn ọjọ́ náà ló dára àìsàn wọ́n ní mọ̀ nẹ́bàrà ayọ̀dé Allah ayọ̀dẹ́ ẹni yóò tọ́ bá lérí pé o máa máa tẹ̀lé tọ́lọ́n bí kí ẹ lérí pé mo lérí ń gbáwẹ̀ kẹfọ́lọ́run lẹ́yìn Ramadan yàtọ̀ sí sítàtù ìtẹ̀lé lọ́lọ́run wò. àbíkẹ́ yẹn lọ pé mo lérí táwọn ẹbí ti tẹ́ báyìí máa ń pàṣẹ jẹ fáwọn èèyàn fífì. ìwọ̀n ìwọ̀n tí wọ́n bá ti láwọn ọ̀jẹ̀ ni màá gbé fún wọn lè jẹ dáadáa tọ́lá àwọn bí ilé wa kán láwọn ọmọ bí àyàzìyàlá ibò máa yapa ọlọ́run fọ́lá yàtì wọ́n máa yapa ọlọ́run ọlọ́run wọ́n ròyìn àwọn ẹni dáadáa ẹgbẹ́ yóò kú ẹgbẹ́ ní wọ́n máa mú lè rí tẹ̀lé rí dáadáa Wàyọ́kọ́ òun àyàwó ń káàna ṣàrùlò òun àti ìrọ̀. Wọ́n á ti máa páyọ̀ ọjọ́ kàtọ́ ẹgbẹ́ tó bá ti máa rò pé lágbájá bá ti wá sí dáadáa fún tó á kò tiẹ̀ mọ pẹ́ dá hmm. mo tiẹ̀ wò ó wò lónìí tí wọ́n yá yóò tiẹ̀ gbẹ́nulẹ̀ ni kò tiẹ̀ lè gbẹ́nulẹ̀ rárá hmm. wọ́n yóò tẹ̀ ìmúnẹ̀ tọ̀ ámọ̀ ìròyìn àwọn ẹni dáadáa yẹn nìyẹn wọ́n máa ń fúnni lóúnjẹ aláhùnbí mìsíínà hmm. yóò tẹ̀ ìmúnẹ̀ tọ̀ ámọ̀ mìsíínà aláhùnbí mìsíínà wọ́n fún aláìní ló ń jẹ ní tó nífẹ̀ẹ́ nìkan náà ẹgbẹ́ bí irú àwọn ọlọ́lá ẹ̀ ṣe máa ń ṣe ní sàwùjí. Lára àbí wà ní mọ́kà níjó ní yìí. Kọ̀wé obìnrin kan bí àwọn ọmọ ìṣìnà. Ọmọ òfin á, àwọn òṣòṣì ó fojú wò wá nípa kẹ̀kẹ́ ah! àwọn tálákà tó wúwo lókèrè. Ẹ̀dígẹ́ ọwọ́ adọ́gbọ́n tẹ́wọ́ bí a máa bọ̀ ní kàfẹ́rí àtọ́gbádùn lẹ́yìn àwọn ẹ̀yìn haram yẹn. wá dé bí yóò yẹn, ọ káṣà máa tọ́ kàṣẹ tó bá wù wá. Ẹ̀rì aláwùkì ní ìgbà orí yẹn. Wọ̀n yóò tẹ̀ ìmúlẹ̀ sọ ààrùn aláwùkì yìí. Wọ́n á máa fún aláìní lóúnjẹ aláwùkì yìí. Kí ọmọ olókùn gbà yìí tẹ́lẹ̀ ìgbà tó ti dàbí ìsàlámọ́ tẹ́lẹ̀ bó ti gbà jẹ́ ìsàlámọ́ ta ni. ọmọ ló dúdú dáadáa yìí bí gbóró tó ní tó ti dàbí èlú bí ìjànú bí tó ti sì jọ sọ̀tàdé lè ń ké lọ. ẹ̀rẹ̀ kọ́ bá jẹ́ ni yẹn sì ní dúdú lòun láì sí láì. ọmọ ọlọ́gà yìí ó lè ní gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ni dógó òun ló kúrì ó lè ní kòjú gomọ́ọ̀tì lọ. ẹ wo bá ṣe jẹ́ so ẹni tí wọ́n wò wọ́n ọ̀lẹ́sẹ̀ lọ́rùn yẹn yẹn yẹn látàrí ní ìwọ́n gbogbo ọfẹ́ tẹ́mi lọ́rùn ọwá ló gbé yẹn fún mi tẹ́jú sọ pé mi jẹ́ ọ̀kẹ́ nìyẹn o ṣùgbọ́n ìyẹn ah, mi sábà jẹ kéèké mi mọ́ jẹ kì í sì àwọn ọmọ ẹ̀fọ́ tó gbá parí parí àkọlé tí mo fẹ́ ṣe fún ṣéèkù lónìí wà á gbé yẹn fún wọn. tó ní kí àwọn ẹni dáadáa yóò tẹ̀ pé kí lọ fẹ́. Wáyá sí ìmọ̀ òun wà àti. Wọ́n dẹ̀ fún ọmọ òrukàn náà ló jẹ, ó tún béèrè pé kí lọ fẹ́. Ẹ máa fẹ́ ẹ̀bà bùkàrí fún wọn. Ẹ̀bí àìsàmù ni wọ́n. Ẹ̀bí mọ́sàkì náà ẹ̀kọ́ kúlíkúlí fún wọn. Kí wọ́n máa lọ kì í ti bẹ́ẹ̀. Wọ́n àti ìrọ̀ bẹ́ẹ̀ náà lẹ́ńtọ́ wà ń gbé. Ẹ̀ńtọ́ sì mẹ́wọ̀n, àbẹ́ńtọ́ wà lóko ẹrú. Wọ́n á fún ní irun tó nífẹ̀ẹ́ sí ni wọ́n fún jẹ ṣùgbọ́n tí wọ́n bá ti gbogbo ẹ̀sẹ̀ ẹ̀rì tí gbogbo àwọn ẹni táwọn ẹni dáadáa yìí kú jẹ àwọn tó kéré sí wọn aláìsí ó kéré sí wọn ohun tó wù ní wọn ọmọ òrukàn ó kéré sí wọn ohun tó wù òun ní wọn fún ẹni tó wà ní pẹ̀kù ó kéré sí wọn ohun tó wù òun ní wọn fún إنما ندعمكم الله لوجه إنما ندعمكم لوجه الله ẹni tó kéré sí yẹn níyẹn fún nìkan jàmáà kí láàmà retí lọ́dọ̀ rẹ̀ gbàdá bí fún wọ́n sọ bí ẹ ṣeun ta àbí ẹ ṣeun mà àwọn ẹni dáadáa wọn táwọn wí ni pé iná máa nà tẹ̀yìn mo kò lè wá ṣe lẹ̀ oúnjẹ tá ń fún yín à ń fún yín láti fi wá ojú rere ọlọ́run. láàánú rírí ní kùn jáza àwọ̀wárà ìlú ọ̀rọ̀. a fẹsẹ̀ kan lọ́dọ̀ yìí ìdẹ̀ ẹ̀sán là ń wá lọ́dọ̀ yìí abẹ́rójú rẹ̀ ọlọ́run ọba sọ̀hánì. Máwùlẹ̀ fún ìwà ní yọ́ pẹ́ torí bẹ́ẹ̀. Inú kẹ́lẹ́ yẹn bí sórí ìrí lọ́wà. Bí tó ń rí bí ọpẹ́ sí má darẹ̀ láàmúdà ọ̀bá rọ́pẹ́ láà, má kó rẹ̀ sí wàhálà. Má wọ ọpẹ́ lọ́dọ̀ ẹnìkẹjọ ọdọ̀ Ọba bẹ́ra ọgbọ́n mọ́ yọ fa'alọ́ lọ́rùn bí àzábìkú. Ìṣẹ̀kẹ́rìtún wà á máa tún wà kẹ́lá lọ́rùn ṣáàkìrà ní àdíbà. Òṣùn tọ́lọ̀ fẹ́ fi àyè dé. Tẹ́ bá ti sọ pé lórí ìdẹ̀ra tọ́lọ̀ táwọn náà sí àwọn aláwẹ̀ lẹ́nu ó ti wá nù hadithi yani Khalid al-Juhani ike anábì sọlá sọlá lọ bá ní yóò sọ bá sí aláwẹ̀ lẹ́nu lọ́gbà ládàá rẹ̀ o àtẹ ládàá ẹni tó sì gbà rẹ̀ ní bí mọ̀ra bí tí òkọ̀ wọn tí ti bẹ́ẹ̀ ọkàn gbogbo lè náwó nìyí tó lè pé ìsọwọ́dé yóò fi gba aládá fi ìnáwó yẹn aládá yẹn ọkẹ̀lú pípọ̀ nínú Ramadan tọ́lá nẹ́bí àwọn àtọwọ́ púpọ̀ jù bẹ́ẹ̀. tó nípa bẹ́ẹ̀ ń tabá wá ṣe dáadáa fún yẹn kẹ́mi kó ń bẹ̀ má wọ pẹ́ lọ́dọ̀ ọ̀dọ̀ ọlọ́run ni ọwọ́ ajé ọlọ́run ní ah, ọdún tọ́lọ́run fẹ́ fi àyè dé ẹ bá dúpẹ́ ẹ̀dẹ̀ nígbàgbọ́ ọ̀ká náà wà hùṣáàjẹ́ ọ̀nà àlímọ̀ ọlọ́run ọba tí máa ń sọ pẹ́ lọ́lọ́run alámọ̀ bákan náà nínú nǹkan tó lè forí rẹ òun ni tó gbogbo nǹkan tí ọba sáǹfààní òun ni kò máa rí kò sì máa ṣiṣẹ́ lórí ipò ní ó ti rinlẹ̀ fún máa wo nǹkan tí ó ní ọ lára ọ ọ máa padà gbàgbé nǹkan tó lè jàǹfààní fún ẹ àríkọ́ bá ti wà lọ kó sínú okùnfà oúnjẹ ọ̀pá bàmíjẹ́ fún ọ ó sì máa wá sí mi bí yẹn bá ń ṣiṣẹ́ ṣiṣẹ́ tó gbé kéèyàn sinmi kò sí ilé ayé ọ̀padà sùn náà ni pé àwàhálà ò lè ní ọgọ́rọ̀ máa sinmi tàbí ní ìdílé ohun ọ̀sán tó ń pè nípa ìlú là ọwọ́ àna asáru ìkìlú ìnà ṣe ìtọ́nà láàyè fíìmù ẹ máa sunrun ọ̀sán bàbá ti dá ní sunrun ọ̀sán tíyàn bá máa sinmi kò sí ayé máa padà súnyàn ní bí kéèyàn ló ẹ̀rì máa sọ fún wa yìí pé kakọjú da irun tó bá jẹ́ iṣẹ́ òní lọ́jọ́ bá ti sọ fún wa òní káfíńsì nínú nǹkan tí ṣokùnfà oríire lọ́wà. nínú àwọn ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ tá a tún ní pé bọ́jú okùnfà oríire òun náà ni irun bẹ́ẹ̀ o máa kírun nínú nǹkan tí ìyá ẹbí sórí ire ní ẹbí ló tẹ̀mí ìrere ni máa kírun wà mẹ́ kódà wọ́n ní sí nǹkan ìpayà kan bá ti dé òjíṣẹ́ ọlọ́run ọba sọ fún Bilal radiyallahu ta'ala anhu ìgbé ìyá Bilal àríṣìnà àbí sọ́lá ìrẹ́ Bilal fún wa ní sinmi pẹ̀lú kíní ọ pẹ̀lú sọ́lá ọba ti rí gbogbo lẹ́mí ẹ̀ ti rí kíní inú ìhòsù lọ́kìrùn ẹnu nǹkan tí èèyàn fi rí ìsinmi ẹ̀rí bákẹ́rẹ́ inú nǹkan tí èèyàn fi rí ìsinmi òun ni tẹ́bí àtò náà ipò ẹ̀mí mọ́ kí láà fi ìṣẹ̀mí mọ́ sàwọ́dí ìdìrí wọ́n máa jú ìyọba dẹ́dà fún ẹ̀ àti gbogbo iṣẹ́ rẹ̀ tó ṣe kí láà fi ìṣẹ̀mí mọ́ gbogbo àwọn nǹkan tó jọ́rọ̀ èèyàn ká máa ṣe má ṣe ọlọ́nkà pàtì kí èèyàn tó máa wá gbìyànjú láti máa ṣe nẹ́fìlà fẹ́mi ṣe mọ́ nìyẹn èèyàn fi rí sẹ́mi oríire lò kí ni nẹ́fílà nẹ́fílà àrùn ọlọ́run ọmọjọ́ tẹ́lómi ti yẹn kẹ́ báwo ẹkú ṣe wáyé ẹlòmí òtún ráyè rẹ ẹ mọ̀ kọ́ wà nù hadith omi Habiba radiyallahu ta'ala anha kí ẹni tó bá lè kí ráṣà méjìlá lẹ́yìn ìran rẹ̀ odidi ilé kan ni kọ́ fún lálejò ráṣà méjì báájú àṣùbà èyí tá ń pè ní rákà àtàlùfẹ́jẹ̀ tó wà nínú hadith ní ìgbé rákà àtàlùfẹ́jẹ̀ káyìlú mi nàìjíríà wọ́n máa fi hàn. rákà méjì tá a máa ń kí sáájú àsùbá yẹn ó lóore jẹ́ ayé àti tọ́wà nú ẹ̀rọ. rákà mẹ́rin sáájú àyílà ojú mélòó ojú mẹ́fà mẹ́rin lẹ́yìn àyílà ojú mélòó ojú mẹ́jọ. lẹ́yìn ìṣà ojú ọmọ ẹgbẹ́ táwọn àwọn àdíyèsí yẹn lókèrè àbẹ́ táwọn ọ̀rọ̀ ọlọ́run ọba yẹn lókèrè pé á ah, táwọn náà sì lè lúra àǹfààní ẹ̀rí pa nẹ́bí sọlọ́lọ́ọ̀rọ̀ ayọ̀sẹ́lá wọ́n ní àwọn ẹni tó gbé pọ̀ nínú àwọn ọkùnrin ṣùgbọ́n àwọn tó gbé ọ̀pọ̀ nínú obìnrin bí àwọn ẹni mẹ́rin ọ̀tá ọ̀pọ̀ nínú ẹni mẹ́rin yẹn á ضرب الله مثلا للذين آمنوا رأس فرعون ọlọ́run ما pèjú ẹ wá àpẹẹrẹ àwọn onígbàgbọ́ òdodo ìyàwó fìràún ọ̀nà ní Asia ìyàwó dáadáa lábẹ́ ẹni bí èdè kan wọ́n fẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀lẹ́ àìsíta kàbáyé táwọn èrè dáadáa nígbà tí sọ ibi ìwọ lọ́wọ́ ọba ṣẹ̀dá mi lórí ní ẹnu súnmọ́ àwọn àbá àwagẹ́lẹ̀ ọkọ̀ kéwú ni o kìí ṣe ọlọ́run ọmọ mi tọ́jẹ́ tèmi ń bẹ lọ́dọ̀ rẹ lálùjẹ́ nẹ́ o ibi nì níbẹ̀ yẹn ń jẹ́ fi ilé alúrù fún bàná yàbìní bàná yàbìní ọmọdé rẹ̀ òun ni ibìní mọ́ ọ yàtọ̀ sí kọ́ ọ yàtọ̀ sí ọmọ mi ni wọ́n ti sọ wípé mọ́ ń tàṣà ìyàkọ́ ní ibùdó ní àwòrán-kí dọ́yà àlẹ́àjá ìgbìmọ̀ ìjàmbá àlejò rahmatullah nínú tẹ́sìkẹ́ wọ́n ní ẹni yóò tọ́ bá di àfá àgbà ìdájọ́ ìsìn yóò sọ̀nù mọ́ lọ́wọ́ Áàdì àwọn abẹ̀rẹ̀ ọ̀pẹ̀ rọ́bẹ̀bẹ̀ nílé ìrìndàkà bẹ́ ìtàn ìfìsí ẹ̀rẹ̀. Ọlọ́run ò, ojúdí ilé kan mọ́ fẹ́ pọ̀ pọ̀ fún mi lálẹ́ jẹ́nà. Wà náà jí ní ìbìrì àwọn àwọn àmàlì, wà náà jí ní Wà náà ní ẹ máa wọ́n pín sáàrẹ̀ sí lè láǹfààní odidi ilé alè ní o odidi ilé ìkẹlá lè jẹ́nà kẹ́lú ọ̀nà lè fi ní pàpàá jùlọ ìwọ tó lówó ẹni ọba lówó nìsì áàtù sàlàyé bóun náà ti lè ní odidi ilé lálè jẹ́nà o abẹ́rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ọdún ọdún ní kó lówó báyìí sí sáàmà gbìyànjú àwọn ní ká sọ rákà méjì láyẹ méjì níwájú àṣùbá òun náà pè rákà àtàlìfájẹ́ tààtọ̀kọ́ wà nù hadith yìí pé rákà àtàlìfájẹ́ khairu minad dunya wa ma fiha rákà méjì táà máa ń ké sáájú àṣùbá ó lóore rákà mẹ́rin ṣáájú àyílà ó di mẹ́fà rákà méjì lẹ́yìn àyílà ó mẹ́jọ rákà méjì lẹ́yìn mọ́bírì ó mẹ́wàá rákà méjì lẹ́yìn ìṣá ó méjìlá ní ẹ̀bá ní gbìyànjú ẹ̀ ta'ala ìdíjẹ́ ọlọ́run ní wọ́n fọ òdìdí ilé ó ń tàwọn lábẹ́ bẹ́ẹ̀ àwọn àríwọ̀dé ọba tó lówó jẹ́ ọdún kan olúbàwọn tàbí ó ti máa ń sojú kòkòrò wọ́n ẹmọ̀ pé náà ni àwọn tálákà sí lọ ọ̀fẹ́jọ́ bá nẹ́bí jọ ní pé ọlọ́lọ́ àtọ́lá pé záhàbá àlòtò lórí bíl ojú àwọn olówó gbogbo ládá wọn ti kó lẹ̀tàn wọ́n kírun bá ti kírun wọ́n bá ìbá ti ń dáwẹ̀ gbogbo ìjọ sí ajọ́ ń dé ní túnmọ́ tí wọ́n ní pé wọ́n yẹ̀ sàfọ́ta fún ẹni tó lóòlé àwọn àlejò èyí tó tún lé ní olóòdì Ọlọ́run a ti gbogbo gbogbo bá ṣe sàárà. Alhamdulillah ìjọba ṣe sàárà ní. ẹ̀kọ́ nípa ohun tí ọ̀dá sàárà nẹ́bí ka sàárà ti pé bá Ẹ̀yẹ́ jẹ́ ti omi tó obìnrin tí máa ń korun kọ́kọ́ alágbàkó obìnrin ni o lọ́wọ́ ọ̀rẹ́ mi gbogbo ìgbà ní máa ń rẹ̀ láyé rẹ̀ ọlọ́run ní jẹ́ ọ̀rẹ́ ọ torí wọ́n bí ọ̀rẹ́ tó ń sọ fọ́rẹ́ ọ fẹ́ fọ́rẹ́ ọ nìyẹn ṣé kọ́kùnrin àti ìyàwó àtọkọ máa fẹ́ra wọn wọn máa fi súnà lọ́dà pọ̀ sínú wọn làwọn sọ̀hábà tí wọ́n bá tẹ́bì léèrè pé a ah, èyí ti gbádùn ẹlẹ́tọ̀ rẹ̀ yóò ti gba aládàá sálákà òṣìṣẹ́ ọlọ́run níbẹ̀ Bí tọ́ bá lọ sí ilé kárùwà bí tọ́ sí ti afẹ́ òǹtẹ́lì burúkú. Táwọn ọ̀nà tó wà lẹ̀, èyí pé bẹ̀ lọ́lọ́ tó ti lóhun lọ gbádùn ẹ̀mí rẹ̀ àbọ́lọ̀ jí ẹ̀mí rẹ̀ níbẹ̀. Ìyá gbẹ̀dẹ̀ àbí òní gbẹ̀dẹ̀, tẹ́tẹ́ ọwọ́ abẹ́ àbí òní sí àwọn sàbẹ́ ní ọwọ́ àmẹ́ bóò ló ti á jẹ́. Tọ́ bá ṣe níbi tọ́ da bóò ní òṣèlú gbalada. Bẹ́ẹ̀ mo ti wá lọ nígbà ìwọ́n tí ọba tún lówó, ọ̀lẹ́ tí wọ́n tún òun náà ni pé ọwọ́ ẹnu hadithi ti Uthman radiyallahu ta'ala anhu tó fẹ́ gbà wá rẹ̀. Ibi òjijì ọlọ́run tó láàrín sọ́mọ́ tó mọ̀ bá náà lélá ìmọ̀ sí dá. Ẹni yóò tọ́ bá kọ́ mọ́sálásí fọ́lọ̀. Bána ń nínú ètò ìgbésí ayé yẹn gẹ́gẹ́ bá ti sọ fún wa wọ́n ní kéèyàn máa gbìyànjú nínú nẹ́bílà kéèyàn ti tún máa kírun àtọ̀ pé bìlá ló máa ń sọ àbí àníṣọ́lá àṣọ́lá máa ń sọ fún bìlá ló fi àrí ìná ìsọ́lá fún wa nísinmi pẹ̀lọ́rùn bákan náà nínú nǹkan yẹn fi rí sẹ̀mí lọ dáa lò kí ló sẹ̀mí ìgbàlù yóò sọ rí rẹ̀ òun náà ní sọ́ọ̀fù bá tó àtìyá ìmáa bẹ́ ní eré rìn ìmáa bẹ́ ní eré rìn Ànábì sallallahu alaihi wasallam sọ pé al-mar'u ala dini khalilihi èèyàn wà lórí ẹ̀sìn ọ̀rẹ́ rẹ̀ fàlìyànzòrò ahadukum man yukhalil kẹ́ni kọ̀ọ̀kan yín wo ta lòun máa bá ẹni tó bá ní ọ̀mù sí lọ́rẹ̀ yọ́ padà mú oó ẹni tó ní alátẹ́wó lọ́rẹ̀ òun náà padà bá wọn fèsì náà o anilmarun ilá àtẹ̀sán wà ábúsí ìrùbárí inú ah, ọkùnlúbárí ní ìrùbárùn tí yá pẹ́lá ní adímá bèèrè nípa ọmọ nìyẹn lọ́wọ́ ta lálájọrí rẹ̀ ọkùnlúbárí rẹ̀ gbogbo alájọrí ní ìlàbẹ̀ Ọ̀pọ̀pọ̀ pẹ̀lú àìkánẹ̀ láṣáwẹ́. Wọ́n ní bá ní ṣàrẹ̀ pẹ̀lẹ́ ní bí ó ìjọrin àtàrà. Wọ́n bá ti fẹ́ ní ìjì ni wọ́n rí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ jìnà sí. Wọ́n yá. Sáàdàdá wọ́n rí bàbá rí ní ọjọ́ àdádì. Ọlọ́pàá ti fẹ́ ní ìrìnlọ bá lẹ́gbẹ̀ẹ́ jẹ́ adẹ̀rí pé wà mọ́nà ewó lọ́rẹ́ kú tó ipé torí ẹ̀dẹ̀ òjò kí oòrùn jẹ̀mẹ́ mọ̀ láti iná ilẹ̀ ọ̀rẹ́ yorùbá sí mọ̀ ní ọmọ mi. àmọ́ má tún mọ́ rẹ̀ dáadáa yí pé lọ́rọ́ kìíní ìtàlẹ̀ ẹ̀mọ̀ pé èèyàn ni wọ́n wòye sànẹ́bí ọlọ́wọ́ kìíní ìtà ọ̀rẹ́ dáadáa. Bébí yí pé wọ́n ti fọ ohun lẹ̀ fúnra wọn tẹ́lẹ̀ àfáà tẹ́lẹ̀ tí yẹn bá sọ̀rọ̀. Ọwọ́ àti gbígbà tá a fún ti báyìí òun lọ́kọ́kọ́ lọ sí ìlà lórí wọn láti ṣe dáadáa lè gbé báwọn. Yẹ́n máa wò ká kí ọ̀sá sí nǹkan. Bẹ́ẹ̀ ni wọ́n ti padà máa béèrè yìí pé ohun Abdulrahman àlejò wọlé nígbà tí ajáde. Ó ti jẹ́ ọpẹ́ sígbà yìí àni ọmọ mọ̀tìmáyín náà wọ́n wà àwọn àtújá sẹ́gun ọ̀fẹ́ sí dáadáa ọ̀kẹ́ sọ́kẹ́ ọ̀rẹ́ òṣogbo tí wọ́n fẹ́ kẹjọ máa rìn ọmọ mọ̀tìmáyín náà o ìwọ òsì ní sọ fún wà mẹ́ àwọn ọ̀rẹ́ dáadáa nìyẹn. bákan náà nínú okùnfà téèyàn fi rí oríire òun ni kéèyàn pa á sí olóòlù nẹ́tọ̀ téèyàn bá ti wò lẹ́ẹ̀kan ó ti tó Ànábì sọ fún Fábìlì. Wípé láàkùn ti bí ẹ̀yìn nẹ́jọ́rọ̀ tàbí nẹ́jọ́rọ̀, má máa wo àwọn òfin, ó wò lápapọ̀ tó wò lẹ́ẹ̀kì, fa ìnà lákàlùkúlá wà àyíkà sáàdìyà. Ẹyọ fẹ́ tó wò yẹn jẹ́ ìjẹ́lẹ̀ kejì dẹ́sẹ̀ fún ẹ. Aláìnà ọjọ́ lórí ìdíkó bá rẹ̀

tó jẹ bá pọ̀ jù tọ́rún bá pọ̀ jù kò sórí rí ń bẹ̀ pẹ́ òun lọ́fà inú orin tán máa lọ sí ti wọ́n mú sàfí wọ́n ní sàlásán wọ́n ní sàlásán wọ́n nà mọ́ léka tó lẹ àná mi wọ́n dá ìyà tó ń sọ ìdí láti kọ́ mi ó ní mẹ́ta kan bẹ ẹgbẹ́ máa ń payé rẹ̀ ó sì lè sọ ẹni tó dàwa mọ́mọ́ dàmà tí wọ́n dàwa àmọ́ wa tẹ̀kẹ́ ẹlẹ́rìí dòdò ó ti gbé lẹ́yìn yẹn ọ̀sán àwọn fájì ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ máa mú yẹn wọ́n ti náà sí fúnra ti gbé nínú oge báwọn yẹn ń wọ́n ti kó sínú ọ̀rá fún wọn ẹni máa wọ́n fájì ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ń ta gbòòrò sí wọ́n bá rú ojú sí kẹ̀kẹ́ tó kú gbogbo bíbí ìjọ́lẹ̀ sọ́sẹ̀ méjì ẹ̀ ní gbọ́ àwọn yẹn ti mú náà ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́rìí dòdò nínú ìjẹ́ ti máa ń pàparun ni wọ́n dá wa àmọ̀ wa tẹ̀fẹ́ àti ìbálò tàṣe jù wọ́. Wà ilé ka ló tọ̀ àmì àlà àtọ̀ àtúnjẹ àjẹ́lù. Ẹ̀ẹ̀dọ́ ìwé yọ́ sákẹ̀ máa jẹ́ mẹ́rin àtẹ́kẹ̀ sí ìtòrí àtúwású sókòtò. Fàárùn tó ní àmì Yẹ́rẹ́dá aláì, mọ̀tọ́ já nẹ́mọ̀ láì fi burúkú ni. Ẹgbẹ́ ta làbárí. Àbárí wọ́n lè yẹ́ torí igbó wá ní torí oúnjẹ. Ah! Àtàtà rárá. Ṣàkọ́ Nínú òkùnfà oríire, òun náà ni àtòwọ́hù wọ́sàfá òyì ìmá nẹ́gà kíyàn sì máa ní àgbìyèlé ìyẹni tó gbóhùn kan tà fọ́ máa jáde lẹ́nu èèyàn wọ́n ni wọ́n máa sọ dáadáa wọ́n máa sọ ọ̀rọ̀ tọ́ta ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة Láṣẹ ìyàkí tó bá wá lọ́dọ̀ mi, ó ti mọ̀ máa fẹ́ lò ní ẹ̀yọ́ jọ pẹ́ wa. Ó ní àtàmá òun, àrẹ́bìnà ẹni bẹ̀ sí fàájì, àìfẹ́ ni wọ́n aláìnà òkùnkùn orí ni lọ́wà. Ó ní ìdí àyẹ̀wò, ẹ̀yin tẹ́ máa ń sáyẹ̀wò, tẹ́ máa lọ yẹ́lẹ̀wò. فاتك الشيع ولا تركني لا رجل يرسل في الليل الزهل ọdún ṣẹ̀ríà yọ gbà lóòtọ́ ló sì wà lóò ṣẹ̀ríà òun hadith àtẹ́bì yẹn lọ́wà sallallahu alaihi wasallam tẹ́ni ọba lọ bá yẹ̀ bí wò tó bá gbà lóòtọ́ pẹ̀lú tó rí ọ̀pọ̀ ti káfàrà bí ma ọ̀hún ti làálà Muhammadin sallallahu alaihi wasallam ó ti sàìdí gbàgbọ́ tí wọ́n gbà kalẹ̀ fà nẹ́bí ẹ̀yìn tẹ́ máa ń lọ yẹlẹ̀ o. àbáàrù. Àní ọmọ ẹ̀jẹ̀ ogun ó ti dàrẹ́. Ibi tó níbẹ̀ gbájẹ ilé àlọ́dùtò me gbára lé àwòrán wọn ó. Pé pé lóòrùn ni O ma lọ lẹ́gẹ̀ ti yọ báyìí. Àwọn àwòrán lọ wọ wo ẹ sí wọn. mo ara rẹ̀ wá bá jà rẹ̀ wá sọ̀rọ̀ ọlọ́run máa yàrá níta lérí àdéhá ní lérí àdéhùn ìwò lánìí. Àárín orílẹ̀-èdè Bọ́lá ìdí ìrọ̀lá àgbọ̀ ibi ní àádá àti ìdáta ní ń tàbí ọ̀rọ̀. Aláìmẹ́lòmí ti máa fún yẹ tí ó máa fún rẹ̀ fún aláìmẹ́lòmí. Yẹ tí ó tún ní ń gbá ìdí ẹ̀dẹ́ ìrìnwọ̀n ní ọ̀rọ̀. Wọ́n máa wá sí tí ó jẹ́ lọ rí padà lọ bí lọ́lọ́ ọ̀wọ́ wá bẹ́ látijọ́ yìí níjọ́ tí wọ́n wá sọ pé wọ́n gbọ́ sí tẹ́ni wọ́n sọ fún òní Ilá àmàlẹ́ ọ̀tàdà mi rọ̀jú. Tó torí bẹ́ẹ̀, ṣùgbọ́n tó bá ṣe gbólóhùn tọ̀ta, alẹ́bìnrin ẹ̀fẹ́ rẹ̀ tọ́lọ́lọ́ àlẹ́kọ́lá. Inú òkúkú nílé. Ọfẹ́ rẹ̀ yẹn sẹ́ yìí jù, wọ́n lé bàbá ìdálẹ́ sí jẹ́, ilé bàbá ọ̀rẹ́ àtàlù ni, ha, alhamdulillah, àtàkù wà lọ́ba jíjẹ́ yìí. Nígbà yà wá tún lẹ́nìkejì ní ẹni rẹ̀ fẹ́, dé kí lè bọ́ ara ẹ̀ ọ̀rá lọ sí ẹ̀ torí kọ̀ fi wù ẹ́ ní òkúrú ni asánú ẹ̀rẹ́ ọjà rẹ̀ nínú òkùnfà ni ó mẹ́ pé ò nídìí àyẹ̀wò kankan ò nídìí àti lọ yẹlẹ̀ òwe ẹ bá ń fi yẹ pẹ̀sẹ̀rẹ́ àbí àbó omi nílò àbí dẹ́kùnbá àní nílò àbí wọ́n ti kọ́kọ́ mọ́kùnrin ẹni mọ́ wọ́n ni ọmú kan bẹ́ẹ̀ عالم الغيب فلا يظهر على غيبه أحدا nínú òkùnfà téèyàn fi ire àtọ̀fún apájọ bẹ́ẹ̀bẹ́ àti àlùkọ̀ nínú òkùnfà téèyàn sórí ni kí wọ́n bí anẹ́bì lè rí tọ́lọ́wọ́ àrùsọ́lá pé ta ló jù náà èèyàn tó gbájú ẹni tẹ́ni ẹ bá gùn tó dẹ̀ rí tẹ́ dáadáa ṣe nínú òkùnfọ́ oríire àtẹ̀gùn dáàbí ìṣòro òní bí òròyìn wà nílẹ̀ ṣe dáadáa sí àti bàbá wọ́n sí láti àfàd àti máa dá mọ́lẹ́bí pọ̀ àfà gbogbo ìgbà mo máa ń sọ àkọ́kọ́ náà ṣe dáadáa sí àti bàbá sísẹ̀ yá àti bàbá inú lọ́lọ́run máa ń kájú jẹ́yẹn yá rẹ̀ láyé ó ní sí ìkó láyé títí omi gbà ọ́ mo tó ṣe lọ́gbà ọ́

ọ̀hún ní yíyọ adó agbá ọlọ́run fún ọ ní mútò ìyá rẹ̀ bá ní lọ mú bọ́pọ̀ ọkọ̀ wa tó bá ti níbi bọ́ọ̀lù ọ̀tọ̀ọ̀tọ̀ máa wá gba ọba máa ní aago báyìí ẹ́ ó tètè máa jí wá gbà ní ọgbọ́dọ̀ bínú lórí wẹ̀ sí ìbéèrè kankan rárá wọ́n dẹ̀ fẹ́ gá sékìníyà wọ́n mí sékìníyà tó méjì tẹ̀sù aláyọ̀ òdìbò wọn pé wọ́n nílà káyìí Ẹwà àgbà kọ́kọ́ náà, ó lò lẹ̀ mọ́ wà ní bá mẹ́ lọ bìkẹ́ mi náà wà gbé lọ. Ẹwà nígbà wọn bá tún bẹ̀rẹ̀ lọ bí sẹ́, bá tún tó wá ń irú ọ̀tọ́ bá sọ ìsúnmọ́ mi ní méèkì sẹ́jọ látẹ̀kù láhùnmọ́ ó ó ìgbà ah, mọ́mí ìṣẹ́wá ti sọ àwọn ìdàrẹ́ mi sọ wípé ọlọ́ni ọmọ àwẹ̀ òkú tí wọ́n gbó lè lú ah, ọmọkọmọ ni ọmọ olùwú rẹ̀ wọ́n máa pa ẹ̀yà àwọn ọ̀kẹ́ tí wọ́n bá ń dá lọ́rọ̀ lórí ilé tó pé àwọn ọlọ́mọ ọ̀kẹ́ pa bàbẹ́ wọn náà wọ́n lọ wájú bàbá rẹ̀ náà <laughs> wọ́n yóò ti dé bá kan sáwọn òbí bẹ̀rẹ̀ nínú kẹtọ́lọ́wọ́ kẹjú jẹ́ èèyàn níyà èèyàn kí wọ́n lè sórí ilé pẹ̀lú pèsè ọkẹ̀ èèyàn kí wọ́n lè balẹ̀ tí ọba rí dáadáa sí fún bí ẹ. Ọ̀rọ̀ alákọ̀ọ́lẹ́ ni ọba sọ sí wọn, bákan náà wọ́n sílẹ̀ tó àti ìdámọ́lẹ́bí pọ̀. Wọ́n lọ́yìn nítorí àbá tí ìyẹn bá wo wàhálà táwọn ọmọlẹ́bí máa ń kó wá. Èèyàn ni, ah! Ìgbàṣẹ́ láwọn kan àkọ́rìbò àkọ́rìbò ni wọ́n tí àwọn alásùnmọ́ àkíkì ìgbẹ̀rẹ̀ wọ́n wọ́n ní dá báríkà tó ríire wọ́n ti ní bọ́ fẹ́dùn sí nǹkan rí báyé ṣùgbọ́n tí wọ́n rí àtúnkẹ́ tí wọ́n jẹ sí wáyà wọ́n máa yọ lọ́sùn lóṣù ẹ̀dá yẹn ti lè jẹ́ èèyàn lè yọ́ máa jẹ́ ẹ̀mí yóò mì ká ṣùgbọ́n ẹni tí ń da mọ̀lẹ́bí pọ̀ òun lẹ tó lè pé tí mọ̀lẹ́bí bá gé pẹ̀lú rẹ̀ báyìí wọ́n á tó ẹni pé tí ẹ bá lò pé jayé yóò sí mi tó já ń gbà mo bímọ èyí wọ́n fẹ́ jókòó lásán àtàbámpàṣì wọn mú wa wọ́n ò sí ẹni sọ pé kí ti ẹ̀ lọ bá ọmọ òkèrè kí five thousand máa fi sínú ẹ̀fúlóòkù máa tún ra ṣùgbọ́n ẹni tí ń da mọ̀lẹ́bí pọ̀ òun lẹ́nu ẹgbẹ́ ńgbà tí mọ̀lẹ́bí ọ̀bá ṣe dáadáa sí owó mi dáadáa fún un káṣí má gbàgbé o. Ànábì sallallahu alaihi wasallam ó ní ọ̀gbọ̀n àìkú tí èèyàn fi pẹ́ láyé òun ni kí èèyàn da mọ̀lẹ́bí pọ̀. Ògùn owó dẹ̀ kù tó yàtọ̀ tó tún lẹ̀ fún táwọn èèyàn gbé jù àtàwọn èyí tí wọ́n máa ń ṣe káàkiri. Ẹ̀rí Ànábì sallallahu alaihi wasallam wípé ẹni yóò ọba fẹ́ kí dúkìá òun pọ̀ wọ́n yóò ta àfi àkàrí tó dẹ̀ tó fẹ́ pẹ́ láyé. pàdéyẹ́ ṣe lè ráhìn náà kọ́mọ àdàmọ́ lébi ẹ̀kọ́. sọláwà tí ń ṣe dáadáa fún yàrá ní bẹ́lọ́ ń gbógbó o. a máa sọ wípé aláàjì ọlọ́run jẹ́ mi yóò kú. ọlọ́run jẹ́ mi yóò kú. àdúrà ni ọ̀sà gbà náà ní insha Allah. وعجبتم إن توليتم أن تفسدوا في الأرض وتقسموا أوهامكم Ọlọ́run ní kò ní pẹ́ kò ẹ bá yẹ ìpadà báyìí. Ẹ máa balẹ̀ jẹ́ ni. tó bá dé wọn ọ̀rọ̀ ààmọ̀ Ẹ ti máa já mọ̀lẹ́bí. Láyìí. Àwọn tọ́lọ̀ wọn bá rí bẹ́ẹ̀. Láyìí kàlẹ́rí Fàázàmáhùn wàhámà àdẹ́gbàràhùn àpàdàmà. Yàtàdà tàrúnà ìkọ̀wà àmàlà kúlò òdìn. أقبالها وقدموا بهدى لله جميعا وتفرقوا واذكروا نعمة الله عليكم Àlọ̀ sẹ́yìn o, a ń padà sí sẹ́yìn ní àbágalágbodò ti jí àwọn ẹni ìlẹ́mìí ni ó fi hàn yí pé àìsí dáadáa sí mọ̀lẹ́bí ìyà ni wọ́n bà fún yàn ìgbẹ́ ìyà ìgbé jìnà síkẹ́ ọlọ́run ọba òun ní ọ̀wáyé ń bẹ̀ ọkàn yẹn kí wọn níbalẹ̀ níparí tó ti pé àti ti mẹ́nu bá dáadáa àtàtẹ́lẹ̀ nínú òkùnfà oríire ìyàwó tọ́ta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o torí gbogbo àwùjọ tá a fẹ́ kọjá yìí ó pinlẹ̀ láàrin látàrí ọkọ àtìyàwó mi ìpínlẹ̀ bá ti dá òun tá a fẹ́ gbélé lórí ọ̀dà o òun lọ fà á la nẹ́bí sallallahu alaihi wasallam fi sọ yí pé inú àdéhùn sáàdì àbí ọ̀pá radiyallahu ta'ala anhu wọn ni àbá òun mílẹ̀ sàáyà jáde ohun mẹ́rin ń bẹ nú oríire rẹ̀ nú oríire lọ́wà alákọ̀ọ́kọ́ nú ohun mẹ́rin tó wà nú oríire òun ni àlùmọ̀rọ̀ ápùsọ̀ rẹ̀ ìyàwó tó dáa kò sí sọ̀láhù kan ju kéèyàn dánú ẹ̀sìn lọ ni wọ́n ti máa ń pè yẹn sọ̀láhù kí ní dídá ẹ̀sìn ẹ̀rí tó gbà tá nẹ́bí sọlọ́wọ́ àtàlá tí ń sàlàyé bí wọ́n sí máa ń fẹ́yàwó ó ní tó ń kàbù ìmọ̀kású máa máa fẹ́yàwó. Wọ́n lè asádì á, wọ́n lè fẹ́ torí ikú ní rẹ̀ ó lè lè rẹ̀. Wọ́n lè dí ní á, wọ́n lè fẹ́ torí fọ́lẹ́sì. Òjìdá ọlọ́run ni fásitì ìgbìdá. Ẹlẹ́sìn ni kí wọ́n wọ́n sẹ́rì bá ti yẹ dáa ọba àwọn ọmọ gbólẹ̀ ibi kí ni mo ṣe èyí ó kéjì rí ní ẹ̀bá lọ fẹ́ ọ̀daràn níyàwó ẹwọ́n náà àwọn ànábì ọlọ́run ọba tó lè pọ́ daràn níyàwó wọn ẹ ò bọ́rọ̀ wọn ti jẹ́ nàbí láyé inú wọn àlẹ́ sọlá sọlá òbí kó pèèrè ọba ní ọ̀sọ̀ كانتا تحت عبدين من عبادنا الصالحين فحادثهما ولم يكن إلى عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. Ìyàwó kí ìyàwó làwọn ilé ní ẹbí ti sí yẹn báyìí, ọ̀parí nìyẹn. Iná nìta. Àlá lọlé àbá.

Ikọ̀ àwọn méjèèjì náà ní tó bá. Afẹ́rẹ káàkiri làwọn méjèèjì. Káàdẹ̀ dáadáa àrídá èdè àdínà sọ́ọ̀dẹ̀ àìdá. Wọ́n wà lábẹ́ àwọn ẹrú wa dáadáa méjì. Wọ́n jàpá wọn kí wọ́n sì sí náà, torí kò sí kan náà ọ̀pọ̀lọpọ̀ inú yín ní ìsìn àwọn obìnrin mi tí wọ́n bá bímọ tó pé mẹ́rin tán yọ́lọ̀ bí wọ́n ti ń kú wa kò ní sí ìkẹ́kẹ́ wọn bẹ̀rẹ̀ lánàá gbá yóò wá lọ wọ àwọn aṣọ kéékèèké báyìí ìgbẹ́ fà tàbí ọ̀hìn rẹ̀ lè mọ̀ nínú ìta àwọn ọkùnrin wọn ráyè sí rẹ̀ lásìkò yìí tà bá kì í gan lórí ikú wa mẹ́. Bàtánẹ̀ sáwùn فلم يغني عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين Wọ́n padà máa sọ fún ọjọ́ ìgbìjà àti àmọ̀ fún ilé ni ọmọ àwọ̀ lọ pẹ̀lú àwọn tó wọ̀ fún níbi ìyàwó àìnẹ́bí ọlọ́run. Ìyàwó àfáà lẹ́wọ̀ àárọ̀ náà. Bá àfáà sáà nẹ́bí ni, ẹni ọba sọ fún ọpá àfáà sáà nẹ́bí ó sọ fún sọ àwọn ọmọlẹ́yìn àbíbà ní kí ajá sí gbó òun lẹ́yìn àgọ́ ogun àwọn jákùjákù rẹ̀. a sọ pé afá kẹta lẹ́nu bí ìṣẹ́nu ọdún lọ́sọ ilé tí ìbá sọ̀rọ̀ ọdún púpọ̀ àti iṣẹ́ wo ni ànẹ́gbẹ̀ adámù ti láti rẹ̀ iṣẹ́ sí àdámọ́ àgbàrú ẹnu ẹ̀ ọ̀rọ̀ kú lẹ́nu ẹni ibi ibi tí ẹ bá ṣe ìjáde iṣẹ́ wo ni iṣẹ́ ànẹ́gbẹ̀ adámù ti lẹ́gbẹ̀ẹ́ ṣe sí àdámù ti ìsọkúsọ gáàdì. Tó nípa bẹ́ẹ̀ nínú oríire mẹ́rin tá nẹ́bí ká ìwọ́n àkùsọ ìhàwà fẹ́. Obì tó da tọ́lẹ̀ ìkéjì náà lọ́sàn lọ àfẹ́. Ilé tó fẹ́. Ìwọ́n ọ̀fẹ́ ní mọ̀lẹ́bí. Ẹ̀rí. Ọ̀fẹ́ ní mọ̀lẹ́bí. Ó sì lé bí àwọn wà. Wọ́n lọ láàyè ìgbàlejò. Ìjọ náà wà lé sí bí tọ́mọkùnrin wà, bí tọ́mọbìnrin wà, aláyò oríire. Tí ò ní ti pé, ẹ̀rẹ́ ha, àlejò ń bọ̀ ẹ̀pàramọ́ ẹ̀túnra yín mú o wọ́n ti fẹ́ wọlé báyìí àbẹ̀kọ̀ ẹ jáde tọ́lẹ̀tì wọ́n fẹ́ lò ẹ̀dìgẹ́sì ẹ̀rí ẹ̀rí bẹ́ẹ̀ wọ́n nínú oríire lọ́wọ́ àlìjárù sọ́ọ̀lẹ̀ aládùúgbò tọ́jà láwọn kẹ́mi sọ pàdé ayé òsì tó ká máa sọ fọ́lọ́hùn sí wálẹ̀ ní ire ó sọ fọ́lọ́hùn jẹ́ ààrẹ ní ire bá gbé aládùúgbò dáadáa adébí sọlọ́lọ́ àdùsánlámù àdébí ní ó ní jìmí lóòyè máa pa láti máa sàkọ́ọ̀lẹ̀ fún mi nípa aládùúgbò حتى ظننته أنه سيوظفه tí mo fi lérò pé tí wọ́n bí ti kú báyìí ogún mi báyìí àlọ́ ọmọ fáwọn aládùúgbò inú oríire lọ́wà alimọ́ríkàbùlì àrí nǹkan ẹ̀kùn tó gbádùn tí ò ní sí pé nígbà tí ẹ bá fẹ́ jáde gbogbo àwọn àdúgbò ti fún jẹ́jú lórí à ṣe kò ti fẹ́ jáde wọ́n rí àti kọ̀rí àti lágùn ìdìbò ọkọ̀ yọ kọ̀kọ̀ ní dáhùn tó a tó báyìí subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk سنة جزاكم الله الصلاة والسلام على رسول الله وآله وأصحابه وموالاه ẹ̀rí wọ́n ní a sọ pé nínú òkùnfà oríire lọ́wà ìmá sọ ìdẹ̀ra tọ́lọ́pàá sí fún yẹn Ìjẹ́ sí sí yẹ láti bí àwọn ẹlẹ́sìn ní ìrárá ọ̀. Àwọn òṣèré ní bí ọba fi rọ̀ wá lọ́rùn láì ní ibi kọ́sẹ̀ ẹlẹ́sìn mi. Ìtọ́lọ́run bá ṣe àgbẹ̀gbẹ̀ alhamdulillah ìkẹtọ́lọ́run ti ní kẹrà ìtẹ́rì tọ́lọ́run sọ fà nẹ́bí náà sallallahu alaihi wasallam ọ̀hánà bẹ̀rẹ̀ àìmọ̀tọ̀rọ̀ sí ọ̀hásì. Ìjẹ́ra sí àṣẹ̀dára sí fún ẹ

ẹ̀tù tó fẹ́ lè lọ́dọ̀ mi ìwọ́n tí nǹkan nílá kẹkàwà bí láàbìrì pé á ah, ah, mo dúpẹ́ fọ́lọ́run kẹtọ́lọ́run ọba àlejò láti alhamdulillah àwọn nǹkan yẹn ọlọ́run sì ní àárí eléyìí ni tọ́lọ́run sí àyọlẹ̀ òkè sí gẹ́gẹ́ bí ìlànà ẹ̀nà tọ́rọ nítorí bọ́ wà nù àdéhùn pé mo ń tọ́ṣọ́ta àdé ọwọ́ mi ọgbọ́n mi ẹni yóò tọ́ bá kọ́ sí ìjọ kan ó ti dára wọn táwa bá wò pé kọ̀ sáfù yẹ kẹ́kẹ́ wá lálọ́ mú lọ́dọ̀ wọ̀nyọ́rùn ẹni báyà gbogbo ọmọ mi ṣe ti kẹrọ sọ́ọ́ ní ìbá àdìmọ̀ sàbẹ̀ ìjànà ìlàwọ̀ ìgbúdá ẹni yóò tọ́ bá ya kọ́ òṣìṣẹ́ lẹ́yìn tọ́nà ẹmọ̀ fi hẹ̀ sí wọ̀nyẹ́ sẹ́mi àwọn ayọ̀rọ̀ sẹ́mi lè mú mi ní ọwọ́ lọ tẹ̀lé lánàá sí èsì lánàá. sí ìrọ̀. Ìrúfẹ́ ó burú kọ́ sọ pé ibi tọ́pa ẹ̀ kò sí nǹkan kò sí nǹkan tá a lè tọpa ní ìyẹn yẹn tí ò sí inú ẹ̀sìn wáyé wọn á ní jàǹdàmọ́ lè yẹn parí ọ̀rọ̀ tí ó léwu pọ̀ tó èyí tó wá kùn ní pé nǹkan tó bá dé yẹn a ní ìdí láti rí àwọn olùmọ̀ ká lè fi wọ́n pé ẹ dákun olùmọ̀ ọlọ́run kọ́ ní kẹ́yìn tí ọlọ́run bá ti rú ìdẹ̀ra báyìí fún èèyàn ọ̀nà lálẹ́ gbà fi sọ fọ́lọ́run sí wọn àtẹ̀tọ́ yẹn sọ náà. ẹ ìgbè wọn tó lówó ọyàn zaka ìsọdára tọ́lọ́run ṣe nìyẹn ìgbè ọlọ́run ó ṣe ó mo dúpẹ́ ẹ̀rí fowó la fi sọ yẹn tó bá rí yẹn ti rí nìyẹn ẹ wá rí béèrè tí wọ́n tún béèrè pé ẹni tó lọ sí òǹkù ó yóò gbé èèyàn sówó àkóso yahoo lọ́tà fi rówó ẹmọ̀pọ́nà kan fi rówó náà ní ẹjọ́ ọ̀bájọ́ ní ògùn yọ́jọ́ náà gbájú ẹ̀ jẹ́tẹ́ nìyẹn bá ṣe rere bọ́yọ̀ ń mọ́sálásí ni àbọ́kọ́lé kéwú àbóṣe dáadáa kan àbáfáwọn aláìní jẹ jẹ́yọ́ gbà ládá bí kò lè gbà ládá nǹkan táwọn náà mọ̀ ní tọ́lá ti wínú hadithi fún alẹ́ kan pé inna Allaha tayyib la yaqbalu illa tayyiba dádájọ́ ọlọ́run bọba tó mọ́ ní kò sì ní gbà kankan lọ́wọ́ èèyàn àti nǹkan tó mọ́ tọ́ ká má gbàgbé nígbà tá ọwọ́ arìnrìn ti arákùnrin kan tó ẹgbẹ́ arákùnrin yẹn ìrìn àjò

bóyá kiri yóò kẹ́ tí ọ̀lẹ́ sí ni àríká sùúrí kan lọ́lọ́ sí rere dáadáa rẹ̀ ọkàn pọ̀ sí láyé ní kọ̀kẹ́ ní pẹ̀sẹ̀ níjọ́ tó dà kìyàmù torí bẹ́ẹ̀ bí ẹ bá lọ fẹ́ só àkóso gbowó ojú wa lòun ti dáadáa kẹ́ nínú ẹ̀sìn ọkọ̀ mọ́sálásí kò ní gba ládá báwa bá kírun bí àwọn gba ládá torí débi fẹ́ lọ kírun ní ìsìn máa béèrè pé nǹkan ta lọ́kọ́ mọ́sálásí tó gbowó ló ti àjọ òṣogbo owó ìrẹ́ ọgbà ládá sèmi tó bá kẹ́lẹ́ ìbéèrè tí bàbá béèrè òun ni àwọn obìnrin wa nípa

tó bí yáyé tẹ́lọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n pè kí nìkan ní alùpùpù alìfẹ̀kìlìyà àwọn ọ̀rọ̀ tó ṣe pé ìkẹ́kẹ́ náà làwọn máa wò ó sí ìtùbọ́dájọ́ wọn ọ̀pápọ̀ nínú ìṣẹ̀ríyà ẹ wo bàtẹ́nìsì ṣòkòtò táwọn ọkùnrin wọ̀ síwà ọgọ́dọ̀ kẹlẹ̀ ìdájọ́ síwà nìyẹn tọ́lá nẹ́bí sọ́lọ́ láàṣálá sọ wípé ìwọ̀n yóò tọ́ bí ẹkún kẹlẹ̀ tí ń bẹ lẹ́yìn kókó tẹ̀sán fi nà án iná ní lọ́jẹ̀ ṣùgbọ́n ìyàtọ̀ ń bẹ́ ń bí pẹ̀lú ọ̀rọ̀ sáà nẹ́ẹ̀sì sọ yẹn sallallahu alaihi wasallam wípé tó bá kọjá níbi ìdọ̀tí yóò tún padà kọjá níbi tó mọ́ ó ti di mímọ́ náà nìyẹn ajá sí bá àwọn obìnrin wa tí wọ́n fi aṣọ gbálẹ̀ wọ́n lè lọ fi kírun ọ̀sán látò fún nàṣàfi ìhà èrò wọn sì lálàáfíà látòrí àwọn tani o ọ̀gá èmi àti ẹ sallallahu alaihi wa alihi wa sallam ìbéèrè tó bá rọ yẹn lọ́rùn lè yín òkè tọ́lọ̀ bá ní ẹláwọn ọmọ ọmọ tí wọ́n ń kí sàlàwí ìpín tó bá ti pé fún ẹgbà ládá tọ́lá nẹ́bì sọlọ́lọ́ ẹ̀sọ́lá sọ pé ní yóò tọ́ bá wà pẹ̀lú lè mọ́mú rẹ̀ ẹgbẹ́ gbàtà nẹ́bì kí sàlàwí fún ọ jọ́kì ní jọ́kì jì wọ́n retí ẹjọ́ kẹta àtijọ́ kẹrin ànẹ́bì ọ̀wà sọlọ́ àlọ́sọ́lá ìjọ tó ti kírun náà wọ́n ò ga kílẹ̀ tó ìjọ ọlọ́run á sọ̀rọ̀ kan tí mo fẹ́ mú wáyé pé ẹni yóò tọ́ bá wà pẹ̀lú mọ́mú rẹ̀ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ ẹ̀rùn ásámú tàràwé tó parí pẹ̀lú ẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wọ́n kàkọ́ọ́lẹ̀ fún bíi pé gbogbo òru rẹ̀ lórí sẹ́nẹ́fìlà tọ́tọ́lọ́ bá fún yẹn láǹfààní láti jí lóru tó bá rọ̀ yẹn lọ́rùn ní kéèyàn kí toríjọ́ láwọn sọ pé rákà mẹ́jọ sálámọ̀ mẹ́rin ó lè jẹ́jọ́ yẹn lọ́rẹ́ yẹn bóyá méjì lèyìn ó lè kí méjì yẹn ní kéèyàn kí á sì máa wá pààrà ńlá ńlá náà mẹ́fà mẹ́fà kò sí nínú ṣẹ̀ríà ọ̀sẹ́ẹ̀lì fún ká máa pààrọ̀ pé násánẹ́wò mẹ́fà mẹ́fà fíjì àdì ibi tá ti lè para òun làwọn àdúrà tá a máa ń ṣe láàárọ̀ sọ́tò lè kíláàsì mẹ́ta ìrọ́bì ìfàlàkì mẹ́ta ìrọ́bì nẹ́ẹ̀sì mẹ́ta àtàwọn nǹkan ẹ̀mí ìta nẹ́ẹ̀sì tó lọ àtúnlá ní káwí mẹ́ta gbogbo ń kẹfà tí ṣe ẹ para rẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀mí ẹ̀yẹ kan òjìbìjà yàtọ̀ táwọn subhanallah táwọn sọ́lọ́ ti sọ̀rọ̀ lórí àtàwọn la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wallahu ala kulli shay'in qadir àwọn yẹn òun ni ìpàrà wá fún ìgbà ọgọ́rùn-ún àdúgbà mẹ́wàá bákan náà nínú ìbéèrè kan wá wọ́n ní àwọn olùmọ̀ wọ́n sì yàpọ̀ ẹnu nípa olóyún àtẹni tí ń fọmọ lọ́yàn pé wọ́n á ti fìdí àwọn afáláì ní ló ń jẹ àwọn kan ní tọ́ba ti bẹ́ẹ̀ tán yóò tún dáwẹ̀ padà ọ̀rọ̀ nọ̀rọ̀ àwọn olùmọ̀ ni nígbà láàyè sì wà fún wọn láti máa wẹ̀ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n wallahu ta'ala a'la wa a'lam téèyàn bá ti ṣe fídíà àánú ọlọ́run oore ọlọ́run òun ni kó lórí lọ́dún ní ọ̀tọ̀mọ̀ lọ́dún tí ń bọ̀ àánú ọlọ́run oore ọlọ́run ẹnìyàn tó lórí lọ́dún tọ́tẹ̀lé tó tún dọ́gbọ́n tẹ̀lé ogún tọmọ ẹlòmíì fẹ́ borí àánú ọlọ́run oore ọlọ́run tó èyí ó sì gbẹ̀dẹ̀ ọlọ́run ọba tọ́lọ́run ọba sàánà tálá tó mú wá nítorí pọ́ wà nù súnnà gẹ́gẹ́ bó ti já sí pé mú tọ́lọ̀ bá mú kẹ̀kẹ́ náà ọlọ́run ọbẹ̀ ká mú nǹkan yẹn kẹ̀kẹ́ mú tọ́lá sì mú lẹ́rọ̀ ká mú lẹ́rọ̀ tó ń gbọ́n sí pé ìfà tọ́lọ̀ mú wa ní káàkiri ìfà yẹn sí ṣẹ̀rí àmúwa fún wa ọwọ́ lọ́wọ́ àìlá ẹnìyàn máa fọ́lá ìdíjẹ náà ni tó àwọn afára ń lù kẹ́kẹ́ wọn lè máa yára wọn nímọ̀ sí ni oríkè sọ̀rọ̀ ọ̀rọ̀ àníyàn lọ jà ẹni yàn tí ìṣẹ́wọ̀n torí ìnáwó àmàlù bẹ́ẹ̀ni jà tó bá ẹkọ́ ní àníyàn kó ń fẹ́ kí ìṣáàyè lẹ́yìn lèmọ́mù tí ń ká sáwọ́ kò sí láì ọ̀rọ̀ díẹ̀ èmi dé tí lèmọ́mù bá sálámù fúnráká méjì inú méjì méjì tí ń kíyàn òun ní sálámù yóò dìde láti kí méjì yòókù ṣùgbọ́n báyìí kù láníyàn kó ń fẹ́ kí ìṣá rárá ó ti bẹ̀rẹ̀ tàlàwí dáadáa ọkàn rẹ ti ní bí àwọn òde kí ìṣá òun lẹ̀yìn ẹlẹ́sìn láyẹ̀ lásán ní ọ̀rọ̀ bó díẹ̀ yóò fẹ́ kí ìṣá yóò sì kí àtàmù rẹ̀ wọ́n lọ́ọ̀ta ara àìlá wọ àìlá. ìbéèrè tí oníbèrè béèrè wọ́n ní ìjẹ́ fẹ́rẹ̀ sí èèyàn tó mọ fẹ́rẹ̀ ní màlùkù àn tó sì lọ gba tó mọ béèrè owó. bẹ́ẹ̀ni ọ̀tọ̀ọ̀tọ̀ sì máa béèrè ah, ọmọ Wọ́n lẹ́nu lọ pé táwọn ọ̀sán nígbà èèyàn sọ fún mú ọmọ rẹ̀ lọ sílé kí mú àwọn ọ̀sán àti mọ̀rọ̀ bá nìyẹn ti lé bẹ́ẹ̀ tó bá nìyẹn ti rí. Bẹ́ẹ̀ kejì, wọ́n ní onílé àjọ ní àwọn ọmọ àwọn ọmọ ń ṣe àlùwàlá káwọn tó ti lọ yìí pé nínú mọ́tò yẹn tó bá sì dàbí kò rún tọ́lọ́pàá ni wọ́n gbà tó tí wọ́n bá ti gbàgbà tó bá débi tí wọ́n fẹ́ sí òun tó kàn tètè òun tó bá jẹ́ wọn lọ́wọ́ àlọ́. ní parí ẹgbẹ́ kí ni ọ̀nà obìnrin lè gbà ná owó sí òní kẹ̀kẹ́ kan ojú ìrọ̀lọ́ kò yẹ pé tọ́wọ́ èsì kìlíkà jù lẹ́rẹ́ bá ta ìyẹn tọwọ́ bù ni nílẹ̀ Yorùbá tí wọ́n gbà pé ìgbà ọtí máa ná púpọ̀ gan-an ẹ̀hẹ́n wọ́n ti mọ ọ̀dọ́ ìkànnì wọ́n béèrè sí béèrè lẹ́ti gbọ́ yẹn náà mo fi sọ wípé yẹn ní ìdí kí yẹn súnmọ́ lùmọ̀ ibi ọ̀nà owó lè yẹ gbà lè ná owó olùjá sí pé èèyàn fi ní sí ẹ̀rì àwọn Yorùbá oríṣiríṣi àwọn nǹkan táwọn ti ẹ̀fì sí pọ̀ wọ́n lè sọ pé orí níwọ̀n gbogbo oríṣiríṣi nǹkan wọn máa ń sọ tẹ́lẹ̀ nǹkan tó yà wá ní wípé nílẹ̀ dáadáa tọ́lọ̀ fún yẹn kọ̀ láàlà o ọláwa àwa ní àwọn aṣáájú dáadáa tí wọ́n fi lọ o nínú wọn ni àbátan ti dí ìkìrọ̀dì ọlọ́run kẹ́ wọn wọ́n lárí sí kí níwọ̀n ọ̀tà tọ́lọ́run fẹ́ fún wọn ìṣẹ̀lẹ̀ kan tẹ̀lẹ̀ ìtọ́pẹ̀ ní ìyàdídé àwọn ọ̀tẹ̀lẹ̀ oríṣiríṣi tẹ̀lẹ̀ sáàmẹ́bí dínkù káàkà sí ìnáwó tó tó náwó. àbákan sì dín kìrọ̀jọ láwù tàrà gbogbo ohun tó nílé pátá ló kó wá òjíjẹ ọlọ́run ní àwọn yàwó àgbẹ̀gbẹ̀ bíṣọ ẹni bàtà fọwọ́bò ìfọwọ́bò kó bẹ́yẹn kìí sì fọwọ́bò lélé yẹn èyí ń dúkìá oore ni yóò sì máa kọ̀ sí i bẹ́ẹ̀ náà ni Osman rọ́dí ọlọ́run tẹ̀lé àjì tí wọ́n alájọ́ fi tẹ̀mítẹ̀mí sí iye owó tó gbé kalẹ̀ ní gásọ́ tó kàgbó wọn tó gbélẹ̀ tọ́fẹ̀ ti dédé Nàìjíríà mà ní going to one hundred million níbi ẹ̀fẹ́ eléyìí sí tọ́lọ́run olóòfà gbà tó jíjẹ ọlọ́run bá rí pé owó eléyìí bù háyà ntọ́sọ náà ni pé mọ́ dọ́rọ̀ Usman bàdà hàrà ìnira òkú jẹ́ ti Usman mọ́ lẹ́yìn eléyìí tó ti òtún mọ̀ nira mọ́ láyé ẹ̀ tó torí bẹ́ẹ̀ orí ò níwọ̀n bí sọ ẹni bá ta àdá ọmọ òkè òsì ń bẹ̀ bọ́lọ́run bá ti fún èèyàn máa kú ta yóò sì máa pọ̀ sí náà ní iṣẹ́ ọlọ́run sàárà. Ṣé o